ọkọ̀ rẹ̀ dín pé kidney problem ọmọ rẹ̀ ayọ̀ méjèèjì náà ní. fẹ́ lọ fí o. ẹ á lọ fí o. so my advice go donate kidney fún ọkọ ẹ at least ẹ lè ṣì bímọ mi. the next ìsirà kidney rẹ tó wọ fún ọkọ rẹ ebi ló fi lọ rè é fẹ́yàwó mi èlé ọ. bẹ́ẹ̀ ni tí wọ́n bá fún kidney ni dákun tírélà tó lọ gbéhùn ságbára rẹ̀ ká. kọ́sì tó bá jẹ́ pé mo ríran dáadáa ni kò yẹ kí n dẹnu kọ́ ẹ̀ wọ́n ní fẹ́ mi gbogbo ayé mi wọ́n ni mo fi lò. bá kun ọkọ rẹ báyìí tí n sì fa kídìnrín ẹ̀yọ́ bẹ́ẹ̀ nǹkan kí wọ́n pa mí lẹ́yìn ìgbà náà èmi mo sọ bẹ́ẹ̀ fún un. kí mo kídìnrín ìwálé rẹ kí n fi nu wọ́fù kí n yán kí n fi ṣe bábíkì ọtẹ́ mi lọ́rùn dúkọ́ wà lọ́dọ̀ ọkọ rẹ lọ. yorùbá sọ wípé ọ̀rẹ́ ń dà mí máa da ọ̀rẹ́ mi ọ̀dàlẹ̀ adìmẹ́jì. Bísọ́lá charge mi sí court pé mo fẹ́ gba kidney o. Fẹ́ gba kidney padà. Yes. Tí wọ́n bá mi rí lójú ẹ̀yìn. guys are welcome to our uh, abode. Yeah. Uh, uh, may we know your name? Ẹ wo, ẹnu ti gbẹ, tibí kan ti gbẹ, alo lubricant ó tún gbẹ, kódà gbogbo ẹ̀ka ti dọ̀gùn. Ìjọ Nàìjíríà lélẹ̀, Nàìjíríà ló wà, owó owó owó owó ní ìjánu ló nà. Bọ̀bọ̀, o ò lè gbọ́ pé ajé. Pẹ̀lú gbogbo rubbish tó ń ṣe, àwọn olùfẹ́ bá ṣe kí n sọ. Ẹ fi ayé yín fún Jésù ṣé ọwọ́ ìṣúra ayé mi wà lẹ́yà. bọ́lá kọ́lá ẹ jẹ́ agbájúmọ́ kárí àwọn. ẹ ọ ti fẹ́ sáì mi wọn lè ti sáì mi sí owó tó bá tún fi ìgbà máa fún ojú àlejò máa wọ. alájèjì rò bí àwọn ń pè mí ní bíbí kí ni mí. ìgbà rí pé mílíkì bẹ́ẹ̀ mo fẹ́ kó kápá sójú. Ah, kò lè jú kò lè jú.

ara rẹ̀ akọ́. wọ́n bá ti ogun Oh, o ní sẹ́ o lábọ̀ wọ́n padà sọ̀rọ̀ ẹ̀dọ́kọ̀ bá ni. wà yìí tàṣẹ náà bá ti score tí bá ti gbowó yẹn uk ya uk straight. wọ́n wá sí fún ẹgbẹ́ tó bá fún bẹ́ẹ̀ máa bá tiẹ̀ jẹ́ ó rà kó o ṣe. ẹ̀yin ọmọ yìí ẹ mélòó mo fẹ́ wí fún yín pé ìmúkùmù yín ẹ̀ ń fagbọ́ ẹ̀ ń fa gbogbo ń tẹ́ ẹ̀ máa ń fa mo ní ẹ̀yẹ́ máa mú bí mọ́ ẹ wọ́n kàn gímọ̀ yín létí ni ẹ̀. àfà àfà tí o bá ṣe kọjá yìí ẹ jọ ibi tá wà yìí tó jọ mọ́ ṣe láṣẹ lójú yìí ẹ má lè wà o ẹ fi wà o. Ah, ah. àbí dààmú wọn ni. Eh, bí n bá gbọ́ pé tẹ́lẹ̀ lónìí mẹ́rin mo pé n ò tó jàrá mi gbẹ̀gbọ́ èmi kí n má lọ wá ẹ nǹkan ṣe wà á wí fún mi pé ìyá yín ẹ̀ ṣe mọ́ṣáláṣí kì í ṣe lè jẹun sádùúgbò tí mò ń gbé kọ́ ni ṣé ẹ máa bàdúgbò jẹ́ á sì máa wòran wọ́n bójú rẹ jẹ́ bẹ́ẹ̀ mo sọ fún un ẹgbẹ́ gbogbo yìí lọ òkè ta lọ́hùn. bàbá ẹni sùúrù ṣàmà kó sọ fún yín nísìnyí tẹ̀má lọ wa èmi ò kí ń gbọ́ nǹkan kan etí mi ti di màá kọ́ tẹ̀sí ra ni ọlọ́run bá gbẹ̀rẹ̀ máa jọ. ẹ ó kó bára rẹ ó sì pé ọgbọ́n nǹkan kan etí etí rẹ ṣe kí kásì wí kíní kan ní ìsìnkú ọmọ gbọ́n kankan mọ́. afa ẹ wo yaba abu wili bìrì zu o. ọlọ́run zu lẹ wáyò. ẹ bí wọn bá já bàbú tó ń gbésù èmi ọjà bàbú n ò sì gbésù èmi èyí ṣe ẹranko ṣé dèrè nu ẹ ọ ti ń fẹ́ wàhálà tọ́lẹ́ ẹ ń perú èsì rẹ̀ ń jò ní ọlọ́run kọ́ lọ́ọ́ máa yọnu àdánwò tọ́ ọ̀rọ̀ yìí kọ́kọ́ máa dèrò ẹ̀wọ̀n. ẹ gbọ́ bẹ́ẹ̀ bá kọjá ara yín wá láì wọ́n fún yín kòbókò yóò sì lé sí yín di pọ́nrán pọ́nrán. afa afa tàdá nínà ẹ gbóòórùn ẹ ẹ bá jẹ ẹyọ kankan tó gbó àjẹ lójúdí kan náà gbẹ̀yìn. ọgbọ́n ọgbọ́n bàbá wà láì bọ́ bá ẹgbẹ́sẹ̀ ń wókè bó bá ẹ kàn mí ọkàn dùn mí pé àwọn tó bí ọ ni wọn ò sunkún bọ́bá ẹ kó dẹ̀wọ̀ lójú ọ lè gbẹ́sẹ̀ mú òkè kó o fi kàn mí láti pé ọ̀hàn rẹ̀ lè mọ̀ ẹ tẹ̀lé nǹkan lọ. ẹ̀dá wa tẹ̀lé yín kílẹ̀ ṣe fún wa. ìwé wa má gbọ́ bẹ̀ mí lè tẹ̀lé nǹkan lọ bẹ́ẹ̀ mọ̀ sọ fún ah, yín. wàhálà wàhálà wàhálà wàhálà ọmọ yẹn kan wàhálà kó dá ìdàlá yìí. ẹ bá ṣe fún ọ wàhálà wàhálà wàhálà o. subhanallah walhamdulillah. Alhamdulillah. Wallahi la ilallah. Wallahi la ilallah. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. ẹ máa bọ̀ ẹ̀yin ẹ̀gbọ́ ẹ̀yin ẹ̀yin ọmọ ẹ̀gbọ́ àwọn ọmọ kan ní ẹgbẹ́ wọ́n ní àwọn wọ́n ní bàbún wọ́n ní bàbún làwọn wọ́n ní sùúrù làwọn gbé ẹ̀gbọ́ wọn làwọn ní àbá ẹ̀ wọ́n làwọn àwọn lóòwò ní àgbẹ̀ náà wọ́n làwọn ná àwọn ọmọ wa ẹ̀ṣẹ̀ wọn àwọn ẹ̀ṣẹ̀ wọn ẹ̀ṣẹ̀ wọn ẹ̀ṣẹ̀ wọn ẹ̀ṣẹ̀ wọn. Thank you. ẹ̀gbọ́n mi o. eré alábà kan bọ̀ sí lọ alábí àmọ́ máa ń gbólẹ̀ wá ọjà gbọ́ eh! eré alábà kan já lọ gbẹgbẹgbẹ alábí làbà kan já lọ. táyà ẹsẹ oúnjẹ tí ń bẹ lórí iná kalẹ̀. oúnjẹ bò sékè jìnnà ni ebi lèmi náà jókòó dé ebi ò mọ nípa ọrùn mọ tí ì oúnjẹ. ẹ oúnjẹ kì í sọ oúnjẹ. kankan lórí iná àti. ẹ ah! lẹ́rìí eh, bú òní ọ̀gá oúnjẹ rẹ. Ah! ta ló kọ́ pa lójú. bẹ̀rẹ̀ wọ́n ló gbóúnjẹ lórí iná. dáńgbóúnjẹ ẹ ti ẹ ti bẹ̀rẹ̀ nulẹ̀ olórí ibò. yé lukú. adájọ́ bẹ́ẹ̀ ti pariwo ní ìsìn yóò rò pé láìsí agolo kan tẹ̀ kò láta kò ní yọ̀ kò ní mọ́gí. ìwọ lọ gbé ẹ̀sìn. ẹ kọ bọ́yìn. Ah, ẹ̀gbọ́n mi. ayé rẹ bá tẹ lukú. ẹ̀gbọ́n mi kò bọ́. ìwọ lọ gbé ẹ̀sìn. orí mo ṣe yín. irú oore wo nu. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ yìí ni o. kí ló ṣe fún yín lẹ́kọ̀ọ́ mọ́ mi. wo wo wo mo wo ìyóò fò tóbi máa dánú. kí ló mọ̀ wá ṣe fún yín ẹ̀yin méjì wá kí mọ́lẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí náà ṣé àpamọ́ mọ́ mi lọ́wọ́ ni. ìrẹsì táwa fẹ́ jẹ tábùrò mi gbélé náà tàbí jẹ ọmọ rẹ sì dé bí o sì gbé ti pọ́ọ̀tù ti pọ́ọ̀tù ó sì lọ rẹ jẹ tó wá dá pọ́ọ̀tù padà sọrí kó lórí búlọ̀ ọmọ yìí. báyìí agolo mẹ́rin. agolo kan ni o. ẹyin méjì bẹnu rẹ mo tó fẹ́ pa lánàá rẹ. ìbápalánú rẹ ìbápalánú rẹ. ìbápalánú rẹ. ẹ mọ̀ bí ẹ dákun ìjọ ń torí ọ náà kò ní í ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ gbé oúnjẹ kaná lukúdẹ gbé oúnjẹ yín ó jẹ ma dá oúnjẹ yín padà. bẹ́ẹ̀ bá wa dá oúnjẹ padà agolo mẹ́rin kọ́ o agolo mẹ́jọ ni o mẹ́rin mẹ́rin la máa jẹ. bá a ṣe máa ń jẹ nù lukú orí mu se wọn. orí wo ni wo ló ṣe ṣé nǹkan lóúnjẹ tó kú òun lè inú wọn ò lé ni mo sì bá wọn jẹ kó dún. ó lọ́rọ̀ tèmi mo bí ọba yìí kò bú kò tó kò tó pàmì èmi ni wọ́n kọ́ bẹ́ẹ̀ kò tẹ́lẹ̀ kọ́ tó kò tó kò nílẹ̀ dé lọ fún mi kí ló dé. ṣé ó sì lu ọ sì lu àbúrò mi ni. ẹ parí torí ráìsì. wo fi wọn lẹ sílẹ̀ sílẹ̀ sílẹ̀ sílẹ̀ àgbàgoro mẹ́jọ padà sílẹ̀ àti kí ló wà nù rẹ̀. ẹyin méjì. àti kí tó ni. ẹ panla. panla nìṣó nulẹ̀ nìṣó ká lọ gbà mí lọ wọn nìṣó ọ̀ṣẹ̀un ah, ọmọ ìbí aràn. lókù ẹ̀mí ló mọ̀ pé. ẹ bí ẹlẹ́dà ayé tèmi ò tiẹ̀ kọ́ bí ara síbi kíkà rẹ̀. ó mọ iye ìgbà sí mọ̀ pé ọ. kọ́ bí ara sí. jọ kódódé tó fẹ́ pa ni kódódé tó fẹ́ fún mi nísìnyí kí ló dé tó kì í bára rẹ sọ̀rọ̀ gangan ah, gbogbo ìbàjẹ́ ayé pátápátá ọwọ́ ẹ nìkan ló wà ọ̀làdíjì òun ṣe jàgídíjàgan ọ̀lẹ́ni ọ́ ó tún ti mọ́lẹ̀ mọ́ ṣé òkì bára rẹ sọ̀rọ̀ ni. èmi ọmọ ìjàlè mo ràn wọn lọ́wọ́ mọ̀ ni. ìrànlọ́wọ́ wo ló ṣe fún wọn. Ah, ẹ mọ̀ pé ráìsì òun hmm. àwa tá a bá wọn jẹ́ yìí a ràn wọn lọ́wọ́ ni irú wọn ò gbọ́dọ̀ jẹ́ nǹkan ṣe wọn. ìwọ tó wá jẹ kí lóde sí nǹkan ṣe. àwa lápò ó nù. lùkù ah! lùkù tó máa ti mú ọ báyìí ló mọ ọjà bọ ṣé wọn fi ṣe ọ ni ó dáa kò burú inú ti ń bí mi lánàá lóye sọ bí tí mo ti ń bọ̀ fún ìgbésí ayé náà mo sì bá lọ torí àrèjọ ọmọ ìjókòó sínú ilé kò kàn mọ ojú kò mọ jẹun sí mi lọ́rùn kó tó báyìí bí mo ṣe wá ń lọ tí ò yanjú tí mò ń padà bọ̀ mo pàdé ẹ̀gbọ́n àdúgbò lójú ọ̀nà. Ah, ẹ̀gbọ́n dáadáa. ó wá ní wípé òun ṣe tán báyìí láti mú ọ lọ síbi tó ti lọ́mọ ọkọ mẹkáníìkì. Ah. ló bá tán. mo mẹ́ mọ́ sí bẹ́ẹ̀ mọ́. kí mọ́ ṣe kí ni mọ́. àì mọ́ sí bẹ́ẹ̀ mọ́. Ah, irú kílẹ̀ ń rorò mi nínú gbogbo iṣẹ́ tó dáa tó dáa tó dáa tó ń bẹ nílé ayé mẹkáníìkì lè wá rorò mi ká sọ mí mọ́ pọ́n. Ah, rárá o. iṣẹ́ wo ló wá wú ọgbà náà tí ò bá jẹ́ mẹkáníìkì. dókítà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí n mọ ẹgbẹ̀mí àwọn èèyàn là mo sì lè ṣiṣẹ́ báńkì kì í mọ̀ káwó ìyàwó. ọ̀lẹ ni ọ ọ̀lẹ olè ìwọ fẹ́ ṣiṣẹ́ báńkì o fẹ́ mọ̀ ṣe dókítà kó mọ gbẹ̀mí àwọn èèyàn là lóko lóò kàwé ọgbọ́n oríwè ọgbọ́n wo ló wà lọ́pọlọ sí tiẹ̀ lọ́gbọ́n tí lè sọ sílẹ̀ kan di sílẹ̀ méjì ló fẹ́ lọ́mọ fi ṣiṣẹ́ báńkì nígbà tó yẹ kó o kàwé tí ìwé máa wọ ọpọlọ ẹ gangan ó kọ ó kàwé ó kàwé ó kéwú ìwọ fẹ́ mọ ṣiṣẹ́ kó mọ de táìmù ọ̀hún n tó dáa wọlé wo ṣùgbọ́n àwọn bíi ti tiẹ̀ báyìí tí ó kàwé àwọn náà máa ń ṣe mẹkáníìkì kápẹ́ńtà agbépo fọ́gá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀lẹ òṣì. àwọn sẹ́tẹ̀ kàn hmm. ó le ẹ̀jẹ̀ ń wulẹ̀ dúró ní mẹkáníìkì. ó jẹ̀bi. àmọ́ tí wàá ṣe mẹkáníìkì tá a sọ yìí náà ń mọ̀ gbóúnjẹ lọ láti ilé ẹ sì mọ̀ fún mi lówó bírèkì ó di méjì. irú rẹ̀ ń pè bírèkì. àwọn tí wọ́n mọ̀ lọ léwé hmm. tó bá ti di pé ó dìgbà kan hmm. wọ́n lu aago gbọ̀ngàn gbọ̀ngàn gbọ̀ngàn owó tí wọ́n fi mọ́ ra nǹkan jẹ kò ní bírèkì. oúnjẹ tí wọ́n wá gbé lọ láti ilé òun ìgbà wo ló fẹ́ jẹ? ẹ̀ ń jẹ náà ni ó sì mọ̀ fowó gáàdì. Ah! ṣé ibi tó tún fẹ́ gọ sí nìyẹn ó dáa yín sùn mọ́ fún ọ lówó mọ́mi àzọgbó hmm? ti lọ. ó lọ fún bàbá rẹ lọ́nà ọ̀hún. àzọgbó ti lọ. láì lọ́rùn ọ̀gbọ́n wákàtí mélòó ló ti jẹun wákàtí mélòó ló fi ń ta yín. ẹ̀wọ̀n fẹ́ wọ̀ gbòòrò. iná ti ẹ yóò lè mọ èyí tí yóò di. bàbá rẹ ò ròdì lọ́nà ọ̀hún. lọ́rọ̀ mọ́ bá a ṣe ń bá wí ló tún kó sínú mi. alaikum alájì. wa alaikum salam ẹ̀rọ àṣà ẹ̀rọ àdáde. ẹ ṣe. Ah, àwọn ará àdúgbò yẹn ní ká wá dúpẹ́ lọ́wọ́ yín kọrin hmm. ńláńlá tẹ̀ ṣe fún wa hmm. a máa rí yín bá àlékún owó àlékún ọlá àlékún ìmọ̀ tí ó bá ṣe ọpẹ́lọpẹ́ yín àtọpẹ́lọpẹ́ Ọlọ́run ládùúgbò yìí àwọn ọmọ jàǹdùkú àdúgbò yìí wọn ti ń jẹ àrẹmí mi hmm. adúpẹ́ àmúlórí ẹ pẹ́ fún wa aláàjì ẹ ṣeun ẹ ṣeun kò tọ́pẹ́ aláì Ọlọ́run ọba nìkan lọ́pẹ́ tọ́ kò tọ́ sẹ́dá aláì ẹ ṣeun. Ah, àfa wa hmm? táwọn ará àdúgbò bá pọ̀ tí wọ́n bá sọ pé àwọn ò dúpẹ́ èmi gẹ́gẹ́ bí alága tí mi ò fi gbéraga sọ̀rọ̀ ayé mi èmi gbọ́dọ̀ wá máa dúpẹ́ ah. kí ni reason ah, àwọn ọmọ yìí wọ́n ti gba ìjọba hmm. téèyàn bá fẹ́ sùn ládùúgbò yìí tẹ́lẹ̀ paná ojú kan fi kan rí nà ni kò sí àsòforí lẹ́sùká ṣùgbọ́n gbà tọ́lọ́run ti wá gba àkóso ayé wọn látọwọ́ yín tí n bá ti sùn ní náà alẹ́ báyìí in fact ó di lóòyìn lòyìn lòlò tó jí hmm. àáfà ẹ̀gbọ́n mi bí mo tún mọ̀ ọ́ falala <laughs> ẹ̀gbọ́n jami òun náà tún wá dúpẹ́ ni ah. ó mọpẹ́ wá. Ah, ẹ ṣeun àfa o hmm. ẹ ṣe àdúpẹ́ àmọ̀rí yín bá ẹ̀rí jamiu tẹ̀ ń wò yìí igbó tí rí ni ọmọ ń pè ń gbòòrò hmm. kódà ó mu gbójẹ mọ́ lọ hmm. ọpẹ́lọpẹ́ yín ọpẹ́lọpẹ́ Ọlọ́run lára wa ah. ẹ ṣeun ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọba ni ẹ gbọ́ igbó tí rí kẹ wọ́n bá rí gbóní ìsìn wà láì ẹ̀gbọ́ ọ fẹ́ sángbó ọ̀hún ni ah. eléyìí bíi májèlé ní ọ̀sẹ̀ mọ́ ogbó ní ìsìn kì í sì ṣe èèyàn ọlọ́run ọba ni ẹ̀gbọ́ ọlọ́run ọba náà ní ká máa dúpẹ́ fún ìgbésí hmm. ayé àwọn ọmọ ọ̀hún hmm. chairman ẹ̀yin náà sì rèé ó tún lè kúrú wọn ládùúgbò wa bá tún gbọ́rú wọn torí omi àdúgbò tòrò ni ọ̀gbọ́dọ̀ hmm. rú bó bá tòrò wa náà lájọ máa gbé mu ẹ̀fí à ń sọwọ́ sí mi ibi náà á fọ̀rọ̀ ọlọ́run ọba bọ́ wọn ni hmm. ah. kéwú náà ni wọ́n kà ọlọ́run ó sì rọ̀ wọ́n lọ. àfa ẹ má wulẹ̀ sàn kankan ẹran òfófó ń sẹ́ ẹni kò jẹ dáadáa ibi tí ẹ ò nàdé ó máa jẹ jù bẹ́ẹ̀ lọ èmi gẹ́gẹ́ bí alága màá jẹ kọjá bẹ̀ à ah, ní kíni tí mò ń sùn tí mò ń fa lálá à ah, ọlọ́run mọ̀ gbà fún yín. ẹ tiri wọn sí a ẹ tari wọn sí a kakọ wọn kéwú káfọ ọlọ́run káfi bọ́ wọn wàláyé ó sì yọ ọmọ nàka yìí kí alẹ́ ń wí bàbá sì ti ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ yìí náà hmm. tí wọn ò síra wọn ń pàṣán láti fi nà á hmm. àwọn náà ń farabalẹ̀ wọ́n mọ̀ ń mọ̀ wọ́n sọ̀rọ̀ ọlọ́run ọba tó ń jẹ wọ́n wá ń jẹ́ bíi màkàrónì wọ́n ń kó bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ ojú hàn ìbáwọn hmm. rèé ìbáwọn náà rèé ẹ̀rí wọn èmi sì mọ̀ pé bọ́ pẹ́ bóyá ipò tèmi náà wà lónìí àwọn náà bọ̀ síbẹ̀ táwọn náà mọ̀ kọ́ mọ̀ wà láì bọ́lọ́hún ọba ó sì ṣe nù ẹ̀rí ṣe rí gbogbo ogun àǹfagbó àǹfa gbogbo àǹfa kùkúyè àmúláòdù hmm. orí ọmọ aláàdù lọ ọmọ kíláàsì níbo ń bá ti mu tòun tán báyìí ó léyìn odidi èèyàn yáà rí bí ìgbálẹ̀ lójú òun hmm. ah, mo ní kí lọ́jọ́ oníbò ń bá rí sójà a sì dàbí kó ń gbá lójú ẹ̀ rí pé èdínú èdí ni wọ́n sì ń mú ìkan níbo ń bá rí èèyàn yá dàbí táìgà hmm. odidi èèyàn oníbo orí bàbá òun yọ dàbí kìnìún ogun tó sì ti sẹ́ni ọlọ́run ní jẹ́ kó gbóná fatia. ọ̀gá mẹ́kù. ẹ̀gbọ́n àdúgbò. ṣẹ́rọ ọmọ tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi lúkú ló kọ rẹ̀ àbúrò mi ní ládùúgbò ọmọ dáadáa sì ni ìdí inú tíyà rẹ̀ fi ní mú wá kó wá kọ́ṣẹ́ mẹ́kù lọ́dọ̀ yín. ní ọmọ yìí. mà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ti ń rí. ọmọ gidi ni. rọgúnrọgùn lè mọ ọkọ <laughs> káàkiri àdúgbò mm, gbogbo ọmọ lọmọ tí. ẹ ọlọ́ọ̀ni. ni ní àgbà tí òróró lọmọ rẹ̀ pọ̀ hmm, mm, ẹ mọ̀ pé òróró. yóò mm, ní gẹ̀ẹ́sì ọmọ gbà. yóò tó ta yín. ta yín. àrùn lè <laughs> bí ọ̀jẹun gan yóò tari eh. ẹ̀hà ó ní. ìjọ wọ́n bá ṣẹ́ mọ́ lérìgì wọ́n yọ tí usage tọ́gbọ́n àmì ẹ̀kọ́ rọra máa ṣe. láwọn jẹ́ nǹkan kan látìgbà tó ti dé èyí ìlọ́ǹta àtọ̀rọ̀ ọ̀tá ayé pọ̀n ọ̀tá ayé pọ̀n ṣé bó ṣe máa ṣe tó bá kọ́ṣẹ́ náà rè tó ń wò bí apá tó bò. tati pínlẹ̀ ló tiẹ̀ mọ́ ló tẹ́lẹ̀. èmi burú hm? mo burú màmá nà máa ń sẹ́. orí làbí orí la bí orí. ọ̀gá ẹ pè mí. ẹ pè ọ. Ah, èmi ò mọ pé ẹ pè mí. gbọ́dọ̀ sí orí bíi kọjọ́ wọ̀rọ̀ èmi ń pè wọ ọ̀gá mi ló. sọ́mọ yẹ gbọ́n mi èpè ọ́ sọ́mọ yẹ gbọ́n mi èpè ọ́ ah wọ́n sì mọ̀ pé tí n bá mú ọ iná jẹ́rán gbé ọ jẹ́rán sì gbọ́ ọ lẹ̀. elétèbí àti ọ̀rọ̀ ọ̀la ọ̀ ń bá ọmọọṣẹ́ rẹ rè ó rí pẹ́yìn ẹ rọ̀ lẹ́yìn ọdún mẹ́ta tó ti débi iṣẹ́ ọ̀rọ̀ ọmọọṣẹ́ mo ti kọ́kọ́ fẹ́ rò pé àbórí ẹ lè nítorí mm. bá ti tóbi jù orí a máa lè mo wá fọmọ ilé ẹ lọ́wọ́ kó tún egbò ọmọ ẹ̀ ń sá o. kò sá lọ bí kankan. àbójú ẹ̀ ṣe yọtọ́ nínú ẹ̀kọ́ báyìí. àṣojú ẹ̀ àwùjọ ẹ̀kọ́ tóbi ni. ẹ̀ ojú yọpọ̀ la fẹ́ máa pè ló kú ojú yọpọ̀ ojú lọ mm. tó ti yé yìí bá a ṣe ń pè é lè ní orí òjì èso. orí labí. orí labí orí dààmú orí ẹja fi orí dààmú ẹja mm. sọgbọ́ wàá wá kọ́ńsẹ́ ṣe tírénì tiẹ̀ mm. tí wọn náà ti ń dódìdí ọkọ̀ mójútó mo fẹ́ kó tírénì rẹ̀ ti thirteen yàtọ̀ sí twelve ti sixteen yàtọ̀ sí seventeen kò yí ọ kò dẹ̀ fi àwọn bí èèyàn ṣe gbé crash act ti gbé wọ àríjìn tó ti yọ ní. tẹ́lẹ̀ yóò sì gbọ́ báyìí eléyìí tó ń wò báyìí ṣé yóò gbọ́ só gbọ́ àbẹ́wò ni kínní. Hmm. yóò gbọ́. Ah, ẹ sọ fún o kó má lọ mọ sapá bíi tán o kó má sẹ́yìn bí àyà kó má bí ẹ̀yìn ó ti yé ẹ mọ̀ mí ọ̀gá tó bá ṣe rédèrèdè mi ó gbà spanner ẹ mọ̀ mí ẹ mọ̀ pé mo burú ọ̀pọ̀lọpọ̀ ọmọ sẹ́ló ti débì báyìí èyí tí ọgbẹ́ kò lọ sún lè yẹ ẹ ni o ó padà sí lè yẹ ẹ kò bá so sí sí ó sí ọ ó yọ bá wọn ẹ mm, sọ fún un. ẹ ẹ ẹ labi bọ́dórí labi hmm? bọ́dórí labi ẹ̀ẹ̀mẹta mo pè é torí pé mo rí i pé ẹ̀ẹ̀mẹta lọ́gà tí ẹ̀ ń kọ́sẹ́ lọ́wọ́ rẹ̀ pé ìkẹ́ tó dá wọn lóhùn. ẹ máa kà ó ni. ẹ wo ṣe ọmọ tẹ́ ń wò yìí hmm. ọmọ jẹ́ẹ́jẹ́ hmm. kì í sì fa wàhálà ah. àwọn tẹ́ ẹ bá mú wàhálà fún yóò mú wàhálà kò yín o wọ́n máa ń múyàn débi iṣẹ́ ni mo bá yàn ṣe o gbogbo ìyà tí bá ń jẹ́ àti dáadáa tó o bá ń rí bí kọ̀ọ̀kan wọn mọ́ o bí wọ́n bá fi rì yẹn lè máa jẹ́ ọ láàárẹ̀ o tó ti yọ nísìn gbé tilé yìí tì kò gbèbè iṣẹ́ wọ̀. ọ̀gá mẹ́kọ̀ọ́ kò sí wàhálà. iná yẹn fàbẹ̀ tí o. ọ̀gá mẹ́kọ̀ọ́ mo ní bí nǹkan tó ṣe pàtàkì tèmi náà fẹ́ rí. ẹ ti mọ̀mọ́ ìwà síbi iṣẹ́ o bó bá wù níyẹn lè mọ̀. ọ̀dà ọ̀gá mẹ́kọ̀ọ́ bọ́dọ̀ orí labí. ọba rí mo ló dáàbọ̀ ẹ̀bẹ̀ tí mọ́mọ́ wá. ọlọ́mọ máa ṣe kú ají òdì ṣé ẹ ṣe pé lukú ọ̀wé káàró odò ọ̀dà kìlọ̀ ọ̀rọ̀ alẹ́ fẹ́ mu nítorí ọlọ́run káwọn ọmọ ló ń jẹ káwọn ọ̀rí látàárọ̀ ọlọ́mọ máa gbogbo ọ̀lẹ́lùmí ló tilẹ̀ mọ́lẹ̀ ẹ̀yìn Orílàbí Orílàbí olórí burúkú tiẹ̀ ẹ̀wọ̀n yóò mọ̀ kọ́ ló Orílàbí. ọ̀gá. mo rò pé ọwọ́ wèrè tó kọjá bẹ́ẹ̀ ni bàbá ẹ lè mọ̀ pé ọkọ mọ̀ ká ló tó yẹ wèrè tó yẹ wèrè. ọ̀gá. ẹ ẹ mo gbọ́ sọ́gbà tí ah, ó ní yíjà burú pọ̀ ni bọ́jẹ̀ fọ́ra kan bọ́jẹ̀ kọ́ra tán bàjẹ́ fún ọ gbogbo ọlẹ́tí nìsín ilẹ̀ ó pé àbí orí ẹ̀ dàrú. olórí burúkú lukú mọ́ra lati jẹ láti bíi wákàtí mẹ́ta ọjọ́ a lè sọ ó lè jẹ́ pé bóyá pé ìyá tó lọ oúnjẹ lọ́wọ́ rẹ̀ bóyá wọn ò dáná bẹ̀ mọ́. ọ̀rẹ́ kò rí ẹ ti dàrú kọ̀dà náà bẹ̀ mọ́ ibẹ̀ kí mo gbà kọjá láàárọ̀ yìí títí tí náà tí tí mọ́ kòkò ń tí ó ṣẹlẹ̀ ọ̀gá ẹ̀ mọ̀ èmi àwọn ọmọ wọn aláìgbọrọ ni wọn tó bá ti débi sẹtọ tí mú wọn wá wọn mọ. má rojọ́ má rojọ́ tó bá fẹ́ ṣe solúsàn. ẹ ẹ jẹ́ kí n lọ wá wá jẹ́ n lọ wá wá. ẹ sọ ọ̀rọ̀ tó sọ yìí ó sì dùn mọ́ mi mo láìkí ẹ tíntínní ni tó gbọ́ ẹ láìkí ẹ pọ̀ tó ti yọ nísì torí rúkìrú ni ọbẹ̀ ẹ wọ tó ti yọ tó o ti lọ nísì tó o lọ pẹ́ ah tó o bá lọ pẹ́ tó o bá lọ pẹ́ wò ó sì fi lúkulẹ̀ ó sì nà títí ó sì tamọ́ lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ọyá tètè lọ tí o bá lọ pẹ́ orí la bí. mi ní pẹ́. fọ́ọ̀mù orí rẹ tó bá ṣe pé èmi ò ní kí ọ lè sáré sọ̀rọ̀ pé orí lè máa fi ọ́ fọ́ọ̀mù orí hun kẹjọ mọ́ sáré wọ́n ní bá pọ̀ bá ṣe é tán àká lè rí kẹsẹ̀ rẹ̀ ọmọ ọkọ̀ pàkọ́ ẹ̀yọ lórí burúkú ọmọ yìí. bàbá yìí lè ràn yín sẹ́ kẹ́ ẹ máa fi tàfàlà ìfọ̀ ogun pamọ́ sẹ́ mo gbà yín mo fírì tí mo gbà yín ẹ̀yọ ọmọ òfò rẹ̀ dànù ní ìwọ pẹ́ ìwọ ní bá tó ní mú mi ní awo kò lè gbé mi awo kò lè gbé mi ó jẹ́ ló lè ṣe ó jẹ́ ló lè ṣe wọ́n wá kọ̀ mọ́jú mọ́ ni wọ́n wá kọ̀ mọ́jú mọ́ ni. lukuku iṣẹ́ ìyá lukuku iṣẹ́ ìjọba ya ya ya ya báko báko báko báko Ini tó wò sọ́ọ̀tì báyọ̀ èyí fọ́gà èyí náà ìrà mọ̀ láàrin òru. kẹ́ni kẹ́ni kẹ́ni dúró ná èlò ló fi gba Eh, mesti one thousand jẹ́ two thousand. Ini yang wá ń ah all lè fi one thousand jẹ́ three million Oh oh. ẹ wo èmi ò ṣe ah n wan sembilu ọwọ́ ah, fi one thousand jẹ́ two thousand inú rẹ̀ wá ń dùn gbó nínìkan mọ̀ gbé all board gógó yóò sì wà. Eh, hmm, hmm, hmm, ẹgbọ́n àǹtí ṣé ó ṣeé ṣe kéèyàn gbé eh, gbogbo àwọn tó ń bẹ lórí ìlà kí gbogbo wọn sì wà. àìmọ̀ ìfẹ́ lè fi two thousand jẹ́ three million. irọ́ ni kò tán ó dà fún ọjà rí bá a gbé all board gógó délẹ̀ gbọ́n gbé fún káàrí òṣì. ọ̀yà ọ̀yà ọ̀yà ẹ̀ tètè kó sí ẹ kó sí ẹ kó sí. ọ̀yà ọ̀yà ọ̀yà dákun kó ṣe pé kó wá gba tán kọtán pọ̀ ṣe kí ni o ah. ìṣòro lọkọ dídú ọ̀rọ̀ sì ń bẹ lẹ́yìn mọ́ lómi ìṣòro. yàrá yàrá yàrá yàrá ẹ tẹ̀ jáde. gbogbo ẹ̀ pátá. báyìí. ló dẹ̀ yẹn ọ̀tá. èmi ẹ ta irúgbó mi ò láìkí tẹ́tẹ́. ló dẹ̀ nífẹ̀ẹ́ sí tẹ́tẹ́. kò jẹ́ mi lọ́wọ́ ni ọlọ́run lè gbógun fọlẹ̀ tiẹ̀. ẹ àbá tiẹ̀ tiẹ̀ <laughs> ọ̀ká rẹ̀ ó sà dá yín lójú. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n tún fi igbó náà ṣì gan sí i. gbogbo pátá. Hmm. tòkè tí wá. kejì ní tẹ̀lé sí ètò òkú mẹ́rin méje báwọn méje ti wà mẹ́jọ ti wá nú mẹ́wàá bọ̀dá ẹ má ta kí kẹ́ ẹ máa kọ́ yẹn ni wàhálà kì í ọ̀rọ̀ mọ́ tẹ́lẹ̀ ọlọ́sìn gbógun fún wọn ọgbà yẹn. bọ̀dá wọ́n ti parí ẹ̀kọ́ wa. lórí mélòó ni òwà náà méjì òwà ọ̀wà mo rí ìyókù wa méjì òwà gọ̀ọ́jẹ́ kí ni yóò sì já tuntun mi gbà náà ni bó ṣe rísìkì nílé ayé yìí. oríire ògbà náà ni. ń gbé gbogbo nǹkan báyìí. ẹ wo ngbà tí a a kí ni a. n sọ fún kí n mọ ta kiri. bó lè ṣe ayé yín fẹ́ gbàjẹ́ ni. ọ̀rọ̀ mi sì wù fún ayé yìí ó sì ń pariwo pariwo tó bá yẹ kó jẹ́ nísìn ẹ̀ kí ló fẹ́ sọ láàrin mi àti ẹ̀ kí ló fẹ́ sọ. ẹ̀wẹ̀ bá pílẹ̀ pẹ̀lú mi ẹ̀wẹ̀ bá pílẹ̀ pẹ̀lú mi tó bá pílẹ̀ bẹ̀rẹ̀. ẹ̀wẹ̀ ẹ̀gbọ́n ẹni sùúrù náà. àti bọ́ọ̀ tà ní. àti ẹ dákun ẹ sáà mọ̀ pé ẹgbẹ̀rún méjì tí mo kó fún ilé ẹ̀kọ́ ẹ kọ́kọ́ fi ẹgbẹ̀rún kan jẹ méjì owó ọ̀gá ni wọ́n fi rán mi lóúnjẹ mi ìdàpọ̀ ẹ̀yà mi ní. wo wo wo wo tó bá gbá sí ni o sọ kí n bọ́ ṣe mí káàkiri mọ ibi dáàbò ọ̀rọ̀ sí. gẹ́gẹ́ o ti ẹ̀ ọ̀làjìlára gan ọ̀làjìlára gan. sọ bá fi lè bẹ̀rẹ̀. ìdàpọ̀ ẹ̀yà mi one thousand ní ìdàpadà wá fi dè ọ̀lẹ́ bọ́là. ẹgbẹ̀rún kan kókó two thousand ni. ṣé máa ta sí. lukuku iṣẹ́ ìyá lukuku iṣẹ́ ìjọba lukuku iṣẹ́ ìjọba lukulẹ̀kẹ́ wọnú kọ́rọ̀ mi ọwọ́. Ah, ṣe rí gbà tí wọ́n kọ́ dé ọ̀dọ̀ yarí sí tẹran mi ǹjẹ́ wọ́n ti tán wọ́n á pé à ah, kò ní dá o bọ́ọ̀gà ṣe jẹ́ sí mi o kí n mọ̀ san ọwọ́ bọ̀ o tí wàá lọ bùnmí àwọn ọ̀yún náà wọn ò lóúnjẹ ìjọba pé ah bọ́gà ṣe jẹ́ jẹun tó wá bomi lọ tó wá rìn àwọn oyún wọn tiẹ̀ wá dáná àwa pọ̀ lórí ìlà ọ̀gá àmọ̀ pọ̀ o àmọ̀ pọ̀ o kò ti wá kú díẹ̀ kó kàn mí báyìí ìjẹba tán máa ah, gbá bóyá kí n máa lọ bòmí wọn bẹ́ẹ̀ tí ẹ mọ́ bọ́lé mo ti pàdé sẹ́yìn ọ̀nà. oríire ò lè kú bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. kì í mọ̀ ṣàdúrà. ẹ bẹ́ẹ̀ lọ́n kí n ṣàdúrà fún ọ mọ̀mọ́ pé pè ní mọ̀mọ́ àmọ́ mo fún ọ lépè rílì ni torí gbogbo ọjọ́ ayé pátá gbogbo bí ọba ti ń dé yóò sì mọ̀ tán yóò sì mọ̀ tán ọmọ tán ni. èmi rán lóúnjẹ ọlọ́ọ̀rọ̀ oúnjẹ lọ́dọ̀ yarí sí ebi ibi tí mo rán ọ tó olóòrò oúnjẹ ebi ńlọmọ rí wáyà tí lọ́ọ́ bá ń ráńjẹ wá. Ah, ah, ah. kẹ́sì mọ wo ọmọ kan sọ pé àwọn yarí sí wọ́n lè padà dáná pé kí n wulẹ̀ dúró síbẹ̀ sínú ọ̀sẹ̀ ẹ̀sìn wọ́n padà dáná. kò ní fi gbogbo ara dáa fún un dúpọ̀ ojú yọbọ bí ebi ṣe ń pa mí tó bẹ́ẹ̀ ni mo ṣe ń fún ọ lépò tó ti yọ nísìn ìgbín erin kọ̀ọ̀kan láàánú kò tó rán láàánú tó ti yọ nísìn ẹ wo bí ẹ̀bìtì ọba ṣàpẹ̀kú mọ́ yóò ṣàfi ẹ̀yìn fẹ́ lẹ́yìn máa ń gbówó oúnjẹ rẹ. èmi náà ti wà pé ẹ béèrè owó sì ti mọ́ra yín lọ́wọ́ nígbà tí wọ́n kàn lọ rówó lápò. inú owó tí mi rán ọ lóúnjẹ orí lápò rẹ. ìgbà tí wọ́n kọ́ débi alákọ̀ọ́kọ́ ó wà lápò mi ìgbà tí mo tún débi ẹlẹ́ẹ̀kejì owó sì wà lápò mi ìgbà tí mo wá débi ẹlẹ́ẹ̀kẹta ó tún sì wà lápò mi ìgbà tí mo wá ń bọ̀ ó tún wà lápò mi. ẹ nígbà tó tó ń bọ̀ kò tó ń rí. ìgbà tí mo wá dé ibi nísìn tí mo wá tọ́ wà wá sí lápò mi. wẹ́ owó mi àmọ́ mọ́ fi gan ni wo bá ń tọ́wọ́ gbogbo pàlàpọ̀lù àpò rẹ̀ bọ̀ yọ hà ni. ọ̀gá yìí lè fún yín lóje. owó rẹ orí la ní lọ. kó mọ̀ lọ gbọ́dọ̀ kò tẹ̀ lé lọ ẹ̀mọ́ mi kíni wọ́n ní. lójú yọmọ ọyá pọ̀ gbẹ̀yìn rẹ wá. mo ti pọn kékeré. mo rò pé ẹ náà wèrè ò tó fẹ́ wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ ọgbà méjì wẹ̀rẹ̀ ọgbà méjì ẹ̀yọkọ̀ wẹ̀rẹ̀ jẹ́ tó o bá lọ ọkọ̀ sálọ́dọ̀ mi mọ́ tó o bá lọ ọkọ̀ padà wọ́n kó owó jẹ mẹ́fà rẹ̀ padà wọ́n owó jẹ mẹ́fà rẹ̀ ojú yọ bọ̀ bọ́ ọ bọ̀ tó kí lọ wí. kí mo ní ọmọ ìjọ ọsẹ. Ah, ẹni kì í mọ̀ jẹ́ kó. kí lọ bá jẹ́ ọsẹ. ó bọ̀ ni. ọbọ̀ ọbọ̀ lọ. ó bọ̀ ni. na sori bẹ́ẹ̀. Ah, ọ̀gá yín yín ò irú irú ìgbọ̀nsẹ̀ tó o bá mọ̀ ọ́n ṣe ni kò sí ọyá. Ah, ọ̀gá ẹ̀ mọ̀jẹ̀ kí n bùjẹ̀ ìgbẹ́dẹ́ ah, ayé yín ò ní bàjẹ́ dákun. tí n bá ẹ̀ dá kọjá lọ sí i. Eh. ojú yọbọ lukú ojú yọbọ orí làbí. ẹ̀yin ọmọ ẹ̀ ọmọ ẹ̀ ẹsẹ̀ yakun ọmọ báyìí dúró ní ṣé orí ọkọ̀ ẹ̀ náà lẹ́wà láti bí ọ̀sẹ̀ mẹ́ta lẹ́ẹ̀tí ìparí rẹ̀ ẹ má bẹ́ẹ̀ ṣèyànjú rẹ̀ ẹ wo tí ẹ bá ní ẹ fún yẹn lè pè orí yín lè pè tí ń yà ẹ lè mọ sẹ́mọ́tẹ̀ ìjáde láyé bẹ́ẹ̀ ni ibi ilẹ̀ ṣiṣẹ́ kù sí ìní yọ̀ǹda yín o tó ti yé yín torí pé orí yín ti dọ̀dà ẹsẹ̀ mọ́tò ẹ̀yọ kan ti láàrin ọ̀sẹ̀ mẹ́ta ayé yín ta pa tó ti yé yín ibi ẹ bá bá dé ẹ má bá ń sùn èmi ti ń lọlé tó ti yé kẹkùsà gbogbo àwọn irinṣẹ́ ti lọlé mo ti lé mo ti lọlé o. ọ̀gá wọn ti lọ lóòótọ́. bí wọ́n ti fẹ́ máa lọ níbẹ̀. ẹ má ṣe tán níwọ̀n náà. gẹ́gẹ́ bí náà ìṣẹ̀lẹ̀ lẹ́yìn sí ìjà tó jù ò papọ̀ mo ti lọ́nà bùnmi tí mo fẹ́ gbà. kí ló dé gan-an sọ́fíìsì òní mẹ́ja ni bẹ́ẹ̀bọ́jọ́ ga mi ibiṣẹ́ ṣe tún jọ́ ga mi lójú ọ̀nà ni mo ní ìbáyín rìn ọmọ sọ ẹran ọmọ ẹran kí kankan kan pa ni. olùsí olójú kóńgbà mi ló ń mú wà bí. sàmẹ́sùkú. lóko lóko. sàmẹ́sùkú. you know what this one wey you carry come today. Eh? this one too small e don ah, rust ah, ah, right o eh, bẹ̀rẹ̀ nu o you go manage this eh, three uh, k. Ah, okenye okay. okenye kan. which one be okenye kan ah yeah. loco you know what know say all this one don't rust eh yeah. the one where you bring that day that one eh, e dey okay but i go manage am eh oh. i give you three thousand that one no do you tó bá di jọ me, eh. Eh. ẹ bá mi fi di ìrọ̀lẹ́ ọ̀la. no problem. Ah, are àìrò jẹ. eh eh ah ah ah, ah. lukú hm? kí ló wá ṣe ń bí hm? ta ló gbé wá bí báyìí. <laughs> ta ló gbé ta ni wá èmi mo gbéra mi wá láti àwọn béèrè pé kí mo wá sí. látàárọ̀ tọ́gà ti ran ẹ níṣẹ́ ibi báyìí ló wá wà hm. ẹ́ ibi tí mo ti ń wọ káàkiri ń bẹ̀ ń ni wọ́n sọ fún mi pé ibi báyìí ló wà. Ah, ibi mo wá bí mo ní jayé orí tèmi. lukú tó ń ṣe yóò dáa o n tó ń ṣe yóò dáa o látàárọ̀ tọ́gà ti ránṣẹ́ ní ti ọ̀gá ti ń bínú inú ni inú inú. ẹ dàgbọ́n dó wèrè wo ni mo sọ fún pé kó bá mi sọ fún yín pé ibi mo wà ẹ mọ wàhálà ara yín abẹ jókòó kan fún nìkan tó tutù. Hmm. ló wá kádúró ọtí tó tó báyìí síwájú ló wá mú ẹ ọgá wa gan-an wọn ẹ mú jùgbó kan lọ. ẹbẹrẹ ayé ni jókòó kan fún nìkan ọmọ kan bẹ́ẹ̀ o <laughs> àfúnsí ní ọ̀nì ló tutù. Hmm. wọ́n ní wá jẹ sàárà mú lọ́jọ́ wọnú tó wà tán ní imú wà ní àbówó yọ. ẹ sórí ọmọ dáadáa ni ọ ẹni bá rí ọ tó lòun ò rọmọ ó ló búkú lẹni ó ti yọ sórí àjọ tí ẹ̀gbọ́n àdúgbò ti mọ wá kọsẹ̀ lèmi ti mọ pọmọ alánùbáyé kà ní ló sí ẹ rẹ sáà nìkan kẹjà wá. ẹ wo bá kẹjà wá sí. kanko kanko wá mọ tilẹ̀ ó ti yọ kanko ẹja wá kanko ṣe kinní alálùbáríkà ni èmi ti mọ. ìrọ̀jẹ̀ sàràjọ ní ìsìn. ìfẹ́ gbìyànjú wá ilẹ̀ kan èmi náà ra sí ṣọ́ọ̀bù sí kí àwọn náà ṣe ọmọọṣẹ́ lọ́dún dà mí. olórí ibu ni o yà wèrè ni wọn mọ filọkulọ bá ń lọ mí mi ò láyé láyé. ẹ mọ kanu mhm. ẹja o ẹ mọ jẹja o ẹ mọ kanu owó ẹmu tó bá wù yín. kò jẹ́ ìbí ọ bó ló ṣe rówó. ní ọ̀gá ara mi ló kù de manhã, né? Timba. jẹ́ yé níta ah, èmi kan ti ra àwọn èyí dáadáa wọ́n sì ọ́ nípa. èmi kan ò ní rà dáadáa ayé ẹ ti bàjẹ́. mo ń tún tò ní. ayé ẹ ti bàjẹ́ mo dágbére fún ẹ pé mo lọ ilé. o ṣe bí mo ti lọlé sílé ọ̀rẹ́ náà ti lọlé ọwọ́ ẹ̀ padà wá o sì ń sáré sí aṣẹ́wó ló ń gbé mi rinṣẹ́. ayé òmùọ̀ gbogbo ohun tí ń bẹ lára rẹ pátá wọn sì sá lọmọ ọ̀la tí mo fowó ara mi rà tí ẹ bá ṣe pé nfẹ́ ti ọyọ di agolo mílíìkì. àkọ́kọ́ tí nkọkọ kan sáré. kí n lú ṣe fún mi. Ah, lukú làárí rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní ọkùnrin gbogbo bí ọba dé bẹ́ẹ̀ ni ìwọ lọ sọ ní sẹ́mi ẹ gbà mí lùkú olè. ẹ ló gòbe tí ẹ pé dáadáa lẹ ṣe mọ́tò tó gbé pé ọ̀dọ̀ yín sísí sísí yìí ó ti ní fort ìwádìí bàbá ẹ ẹ wà ń gate ah. ẹ kó ṣíkó lójú fún mi jàre. Ah, ẹ̀gbọ́n ah. ló sọ kọ yín ó ní fọ́ọ̀tì gbàdúrà bọ̀ ó gbọ̀n jì kí ló káàkiri yín àbí wéèrè nígbà aṣọ ṣẹ́ tí mo wà ní sí wéèrè tí mo ti jẹ́ máa múra dáadáa ah, ah. mo ti ń bọ̀ ní ẹ̀jẹ̀ lọ́yẹ́ iṣẹ́ kan náà ni mo gbé kàṣà ní. ó ní ó bàjẹ́ ni ah. bóòlù ó ṣe ń gbà bí ẹ̀rọ ìṣẹ̀ta tó 到了，你来吧。来，我来，我来，抓紧。我来，我来，我来，我哎，可 iná sọ ah, ah, bire. bọ̀ ṣé yàtọ̀ ṣe kó manage gbé ojúbọ lọ. ara ah, ọdún kan ẹ má fi ọ́ìlì ẹ má fi epo sí ń lọ. kì má fi epo kì má fi ọ́ìlì sí. ẹ fọkàn yín balẹ̀. kí wàá ní kí n fún yín bá ẹ lónìí kí n mú wa. ẹ mú túbè wá ojoojúgbò. ẹ ra engine sí ni túbè báwo. à lójúgbò. àfojì two hundred lójúgbò sálẹ̀ làwọn ẹ o. ẹ má lè sọ. tí o rí ẹgbẹ́ àdúgbò mo gbọ́ ti yín. ọ̀gá mẹ́kùn mo gbọ́ ti yín. ẹ wò wọ́n ní ọmọ àlè èèyàn ní rínú tí èbí àwọn àgbà náà ló ní ọmọ àlè èèyàn lèèyàn bẹ́ẹ̀ tí ègbà. òótọ́ ọ̀rọ̀ dínú ká sọ. ẹ wò ẹ ní bínú yìí. <laughs> Ah, lúkú ló ló ń sẹ́yìn o àmọ́ láṣìṣe ni ẹ sì mọ̀ pé àṣìṣe ni kọ̀kọ́ gbọ́n kódà kò pàgbà bẹ́ẹ̀ ni ò kọ́mọdé ó ṣìṣe ni òṣìṣẹ́ tí ò lè ṣiṣẹ́. ẹgbẹ́ àdúgbò ṣe rí ọ̀rọ̀ àwọn àgbà tẹ̀yìn fi kọ́rọ̀ yín o èmi náà wàá fi tàwọn àgbà kan hmm. ṣé ní gbogbo ẹni tí ìbá ronú ó yẹ kó rorí. Hmm, wisdom. it's a wisdom. wisdom. gbogbo ẹni tí bá tún wà mọ́ rorí ó yẹ kó ronú mọ́. Hmm, ẹgbẹ́ mi débẹ̀. tó ti yé yín bẹ́ẹ̀ sẹ́ ń wólúkú yìí ń rorí ni kò ronú. tó ti yé yín mo wá wò pé ah irú ọmọ tí ń ṣe báyìí ó ti mọṣẹ́. ní kò ti mọṣẹ́. Oh. ah lukú mọ̀ gúdù o àlùkù sọ̀rọ̀ mọ́ sẹ́ni sẹ́rí hmm. ńgbà mi wọn a máa sáyẹn ọdún márùn-ún fọmọ tó hmm. ti yẹ yín ṣùgbọ́n ọlọ́run ni mo gbé èèyàn débẹ̀ ṣàbáyé ni ọmọ pẹ̀lú ẹ̀ ṣàbáyé hmm. ọlọ́run gbé ṣàbáyé ni ẹ bá gbọ́ ó ti lọ <laughs> lukú ti lọ ọlọ́fà lukú ti fi rí tinú tinú mo wá fi yọ̀ǹda fún lukú bó ṣe tó fi rí fún ọ. ẹ ẹ má bínú o ẹni lukú ti firi. kò tí ì jọsùn méjì tá a mú lukú débi yìí. ẹ wá gbà mí oṣù lẹ ṣé ẹ fẹ́ kọ́dún rí o pé ni tẹ bá ní kọ́ lọ tó engine bó ṣe wà yóò tu bóòtù kan ò ní gbọ̀n dálẹ̀ hmm. bí ṣe ń tu ni ọmọ mú kóló ni ọmọ mú kóló lukú ti mọ́sẹ́. lọ́rọ̀ kan. níwájú ọlọ́run ọba táyì pé ìjẹ́rìí rọ tinútinú ni mo fi yọ̀ǹda fún ọ mo ti fírí fún ọ lukú ti fírí ò ti mọ́sẹ́ ẹ̀ sọ́ọ̀ṣẹ́ engine rì. lukú ẹ bá bá ẹbí ìlú lẹ̀kẹ́ sọ ṣe ń jìn rì. mo ṣe àmọ́ kò ṣiṣẹ́. ó ní òṣìṣẹ́. ìdá o ṣé ń gbà tá a tuntun róòlù kò róòlù. àwùjọ ni ó padà róòlù. ó róòlù. tí ẹ̀jẹ̀ bá ti róòlù mọ́ èèyàn lọ́wọ́ èèyàn ti mọ́ṣẹ́ láyé. tí àwọn bá ti ṣe ẹ́ńjìn mọ́tò tó ti róòlù. tó róòlù. Hmm. Ah, lukú róòlù ẹ́ńjìn ni. Hmm. roller coaster. tó ti yé yín hmm. tẹ ẹ bá kọ́sẹ̀ ẹ̀ ń gbọ́ tètè lọ tẹ ẹ bá ń gbọ́ tàbáyé eléyìí lọ́ lọ tàbáyé tí n bá tún ní kọ́ mọ́ lu extra lọ oúnjẹ nìkan ni ọkàn mọ́ lọ bá ń rà lókù tí mo ṣe ẹ mọ̀ pé bí ọ̀rọ̀ lókù dàbí ọ̀rọ̀ àwọn driving school hmm. tí wọ́n kó wọn jọ sínú ọkọ̀ àwọn tó ń kọ́ṣẹ́ ọkọ̀ wíwà tí wọ́n kọ́ṣẹ́ ọkọ̀ wíwà hmm. wọ́n wá kó wọn jọ nínú ọkọ̀ ẹ̀kọ́ kan wọ́n mọ̀ mú ọ sídìí sí àárín hmm. ọmọ kan wá wà nù rẹ̀ tó ti yẹ yín tí wọ́n bá ti ń kọ́ àwọn yòókù òun ò ní sọ̀rọ̀ lọ́sàfọ́ lẹ́ran àti bí wọ́n ṣe ń wà á ní wò bí wọ́n ṣe ń tẹ klọ́ọ̀sì bí wọ́n ṣe ń tẹ tọ́tù tí wọ́n ń ju manua tí wọ́n ń fà ìṣẹ́gi tí wọ́n ń ṣiṣẹ́ ẹ̀ta tí wọ́n fi sáárùn mm. sọtí yé yín níjọ tí ọba kan báyìí tí wọ́n bá gbélé lọ báyìí yóò kàn mọ lò fa ẹ bẹ́ẹ̀ ni ọmọ ti yóò wá yẹ ọ̀gá lẹ́nu pé ó ti ń wakọ̀ tẹ́lẹ̀ ní àná rárá ibi náà mo ti tírẹ́ẹ̀nì. Hmm. àmọ́ ẹ dákun ọ̀gá mẹ́kù ẹ ló ti ṣe freedom àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n ti mú àdùn wá ìrèké oyin àti sinapu kí wàá lè fi ṣàdúrà fún gbàwó lẹ ṣàdúrà fún tá a mọ. ẹ ní sórí ibu ẹ mo kọ ọmọ kan sẹ lọdún kan téèyàn bá dóje tó bá yà síbi sayon chemist èmi mo tírèèni rẹ. ah ah ah. wọ́n pè kékeré. mo ti mọ̀ kékeré mo mọ̀ mo mọ̀. àwọn ìyá rẹ̀ wọn ò san kọ́bọ̀ tínú tínú mi yọ̀ǹda fún tí mo fi rí fún ẹ wo ó gẹ̀rẹ̀gẹ̀ gíga àbí ọ̀gẹ̀rẹ̀gẹ̀ gíga. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. sẹ́rí èmi ni èmi làádùn ẹ̀kú lèmi mo gbé gbogbo ẹ̀ sí. ọmọ tí ma fẹ́ sànú ni mo lọ ọmọ ẹja ń bẹ̀ fún mo gbin atare ọ̀gẹ̀dẹ̀ ọmọ èlé ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà tó ti yẹn gbin ọ̀gbìn ìbò gbogbo téèyàn fi fọmọ láyé mi lọwọ, sinapu, ọwọ ni ti hmm, wọ́n sọ bẹ́ẹ̀ adó <laughs> ṣé ẹ mọ̀ pé tí ẹ bá fẹ́ jà láàárọ̀ ẹlòmíà mọ̀ mi àti good tó ti yé yín hmm. bí mo ṣe ṣe fún mi mo taálẹ̀ mo bá da yòókù mi. ọ̀gá mẹ́kọ̀ọ́ ẹ mọ̀ bínú o ṣé fọ́tò rẹ̀ lẹ lò ní ilẹ̀ fi ṣàdúrà fún nítorí èmi ṣe ìmúlùkù wá látijọ́ tó ti ṣẹ̀yìn nígbà tẹ́ lẹ̀ ṣàdúrà fún láàárọ̀ yìí. Ah, tọmọ bá dáa lọ́wọ́ ọ̀gá ẹ̀ tọ́gà bá ń tògbé lásán fèsì rẹ̀ ní ọmọ wò. Hmm, wisdom. is a wisdom. Hmm. reality mọ sọ fún yín. really. is a really. really. is a reality. tó ti yé yín mo máa wo fèsì ẹ̀ gbogbo ìgbà nítorí ọmọ ìdáa pọ̀ ọ̀dà àpọ̀ àlùkù tí n bá tó ràn lóúnjẹ àlùkù bó ṣe ń lọ yìí ojú sì ń ru mi yóò tó fowó rẹ̀ rẹ́ ṣàmìtì. ọ̀gẹ̀ mọ́tò mi láti rí ìfẹ́ kó má sì rí mi. òye ìròyìn rẹ yóò lè bàbá pọ̀ ọ̀dà. da tó bẹ́ẹ̀. ọ̀dà ńlẹ̀ ọ̀dà ńta ọ̀dà ńlẹ̀ ọ̀dà lùkù mo yọ̀ǹda fún ó ti dọ̀gá ṣùgbọ́n ẹ lọ gba ṣọ́ọ̀bù fún. ká lọ gba ṣọ́ọ̀bù fún. ẹ lọ gba ṣọ́ọ̀bù fún ọ̀gá mẹ́kọ̀ọ́ ẹ dákun ṣé ẹ̀yin ò rò pé bílùkù ti ṣe fírídọ́ọ̀mù lọ́dọ̀ yín tẹ́ ẹ ti fún yọ̀ǹda yìí eh. tẹ́ ẹ ti ní kó máa lọ yìí eh. ẹ rò pé bóyá kó ṣe jọni mánú lọ́dọ̀ yín kó tó di pa àgbà ṣọ́ọ̀bù fún. Ah, ah, ah, ẹ̀gbọ́n àdúgbò hmm? ẹni dèrò ẹ̀yìn o ẹ bá dọ̀mọ̀ ẹ padà ẹ̀yìn hmm? ọlọ́mọdé ò ṣe jọni mánú lọ́dọ̀ ọ̀rú mi mọ́ nígbà tó ti dọ̀gá tó ti ẹ̀kàgbà ṣọ́ọ̀bù fún ṣùgbọ́n ẹ kódà kí n máa gba irú kọ́sítọ́mà rẹ. ìwà burúkú gbà mí. àtàbí kò náà wàá máa gba kọ́sítọ́mà rẹ. ọmọ tí ó sì nù. ọmọ tí ó rà dáadáa já máa pàdé stéètì. stéètì ni. ẹ kí wọn náà máa jókòó àti ọ̀gá mẹ́kò. kó náà ti máa jókòó ọ̀gá mẹ́kò. ẹ objection kó náà náwó ọlọ objection nu tó ah, ti yé yín lukú ah, ah, bó ṣe ń ṣe náà ni ó sì máa ṣe lọ bó ṣe ṣe náà ni o sì mọ̀ ṣe lọ ẹ̀lùkílẹ̀kẹ̀ èèyàn èèyàn ní í ṣe eré èyí kó mọ̀ mọ̀ láàbọ̀ bó ṣe ń ṣe náà gbẹ̀rẹ̀ gbẹ̀dí. ojú oorun mi fún yín ọ̀gá. lẹ́kẹ̀ lù kẹ̀kẹ́ ọ̀gá mẹ́kù lẹ́kẹ̀ ọ̀rọ̀ yìí ti yé yìí tán lukú tíráì. ọ̀rọ̀ yìí ti yé mi. àwọn ìpàdé state ìwò onífò níwà sí ilẹ̀ múra tún ìwà rẹ̀. lukú ọ̀gá ayé ẹ ti tán. olórí burúkú jọ̀nà jọgún àfìgùn ọkọ lẹ́wà á mọṣẹ́ láyé bí ẹ tún mú ọ lọ bí fọgánẹ́sà bó o ṣe ń fà ní ọmọ ìjà mọ́ ọ lọ́wọ́ lórí burúkú ọ̀sọ̀dún ọ̀sọ̀ sọ́ọ̀bù mi dáhoro tán ọ̀yàwó ọ̀bọ̀ òtún jíjí spanner palaba olóògbé tíṣtì tí mo mọwọ́ rẹ̀ jù láyé ọmọ olórí burúkú ń lóògbé á mọṣẹ́. ọ̀rẹ́ mi tó hmm? wà níbi iṣẹ́ tá lọ. àbúrò mi ibi iṣẹ́ tí mo lọ èmi ò lè ṣe o ilé sí omi lò lára mi téèyàn kan ní kí n wá máa wa ọkọ̀ bọ́ọ̀sì kí n máa lọ lè fi já pure water káàkiri kí n máa gbé pure water báyìí máa gbé mọ́yà máa gbé mọ́yà báyìí káàkiri mi ò lè ṣe irúṣẹ́ òun sórí iṣẹ́ tí mo fẹ́ wá ìwọ náà jáde ọmọ èèyàn nígboro tí n bá rí iṣẹ́ lẹ́pà sọmọ pé mo ga mo sì gùn àti máa gbé wáyà kọ lálágbó lé àwọn tó bá já náà wọn á mọ owó fún owó láfún yìí ló dáa jù ìlẹ́gà náà máa pẹ̀lú iṣẹ́ wọn. ẹ̀ẹ́dẹ̀ mélòó ni ń bẹ lára yín dẹ́bẹ̀ fi ṣiṣẹ́ nípa kò yí sí iṣẹ́ pure water yìí ṣiṣẹ́ rẹ àṣebẹ̀ kú ni. ṣèbí mọ́tò lásán lẹ́mọ̀ wà. ṣé ìṣàn wà ní wa. ìwọ ṣe wá yín wá ṣe léèyàn tí wá yín bọ̀ ni ṣèbí mọ́tò lásán lẹ́mọ̀ ọ̀rọ̀ ṣẹ́ làǹbà yín a gbé pure water. ìyú mọ̀ká. àwa làwa mú wọn wá ìyálùkù ni wọ́n ń béèrè. ìyálùkù. ṣé èsè kò rí ọ ṣé ìyálùkù pé méjì ń bí ni. a ní sùúrù ah! àlejò ìwá ìyálukú wálé níta fi bí ọ́nù pé ìyálukú èwo. sẹ́ńtì ò lè dáa fún. wọ́n ti wá gbọ́kọ̀ wa. ẹ ìlú mọ̀ká ṣé o sì rò pé ìyálukú ti lè wà yìí ni wọ́n ń béèrè àbí ti bòmí. àní ìyálukú ti ń gbé bínú ń wá. ẹ wo sájàre ibi ni ìyálukú ń gbé. ìṣòro ṣé o ṣọ pé ibi lọ́dọ̀ wọn. ibi lọ́dọ̀ wọn ibi lọ́dọ̀ ìyálukú ẹ kàn dé mi lóhun jẹ́ mi tètè mọ́ mi tètè mọ́ lọ. ẹ ṣe gan ẹ. Mm-hmm. gudi. ìlú ọ̀gá. so um, aunty ẹ jọ èwo yàrá yìí ni yàrá yàlùkù. yàlùkù tó sọra. bẹ́ẹ̀. wọn pupa. àwọn nìyẹn. ọtí jamanus. <laughs> bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ àlejò ń bẹ̀rẹ̀ yín. ẹ ṣe. Ah, ìyàwó mi mo máa mo dààmú díẹ̀ o ah. èmi ti wáyé kiri mo tiẹ̀ wáyé dé ilé tẹ̀ ń gbé tẹ́lẹ̀ yẹn. Ah, èmi rò pé màá ṣe bá yín bẹ́ẹ̀. ti pẹ́ látọdún wo àti kókó ti pẹ́ ti pẹ́. tí wọ́n á débẹ̀ náà sọ pé ẹ ti kó kúrò kò wá sẹ́nì kankan bẹ̀ tó tẹ̀ mọ́bi tẹ́ wá kó lọ mo wá ń lọ from one place to the other mo ṣáà ń béèrè ìyálùkù ìyálùkù ọpẹ́lọpẹ́ bọ̀bọ̀ kan tí mo ṣàrí lórí street òun ló wá mú mi débi yìí. ìyẹn gan máa jọ̀rọ̀ ẹ lókù ló ṣe mọ bí ẹ ṣe gan ẹ kú àbẹ̀wò torí pé o ti pẹ́ tẹ́ ti béèrè wa yóò jẹ́ kẹ́ mọ̀ pàṣípò kúrò ládùúgbò yẹn tipẹ́tipẹ́. mi ò mọ. Ah, nígbà tí gbèsè owó ilé fẹ́ pa wá láti kúrò ń bẹ <laughs> láti kó wá sí bíbá. ẹ ṣe ẹ kú fẹ. Mm. gbogbo bá ṣe ń sọ̀rọ̀ mo wò pé bóyá ọmọ mi máa ti wọlé látẹ̀kọ́. lukú o <laughs> jáde lọ́dọ̀. àbúrò wo ló fọkàn dínà yìí. Ah. ẹ ti ń gbúrò rẹ. ṣé káwọn gorí káwọn gorí pààlù wọlé ni. ọmọ yín ló jẹun lókun bóyá ọkọ mi. Ah, ah. ṣàlàfíà ni. àlàáfíà ni. ìwà títa tún ni. olórí ibú kan ni. àìbọ́ta yín ni ó sì mú mọ́tò ó sì fi dí ẹnu ọ̀nà ṣé ká mọ̀ gorí páànù wọlé ni. Ah. mọ́tò tán gbé ta ẹni yẹn ló ń ṣépè. ẹ ti bọ́ta ni. ẹ̀gbẹ́ ẹ̀ tó gbé mọ́tò lẹ́yìn ìwọ náà làlejò wá wá. irọ́ ni o. Hmm. ngbà mo ti rọ́kọ̀ n ò rí abẹ́ni ṣe páàkì ẹ̀ tó páàkì ẹ̀ mọ́lẹ̀ báyìí. mo sọ pé èèyàn dáadáa yọ páàkì ẹ̀. luku ló ti di big boy báyìí. Ah, ah. ẹyẹ di wáyé dáadáa. luku luku. ẹgbẹ́ bá sọ̀kò sọ́jà ara ilé ẹni ló máa ń bá orin ìwà sọ̀kò ó dì ó dì ni orí bẹ́ẹ̀ ó dà. ọkàn mi sọ bẹ́ẹ̀ mi pé ẹni tó lọkọ yìí èèyàn hmm. jọ sùnmọ́ mi yóò jẹ lómi <laughs> ṣe é dùn. bí pẹjọ ẹ rìn lókù ti ga tó mi. àbí ìgbà mélòó. <laughs> ah good to see you ah, ah. Hmm. ọmọ dáadáa. bàdálùkù ẹ jáde mo fẹ́ bọ́ ń kú ẹ sọ̀rọ̀ mo gbé dájú mo bá wọn sọ. ilé ìsìn mo fẹ́ bá wọn sọ kò pọ̀ dandan kó wà ń bẹ̀. o lè wà ń bẹ̀. ìsáré wálé náà ni ẹ̀yìn wọ́n tún rí mi o. má lọ jìnnà wíwọ̀ wá wá kákan parí ọ̀gá wa ká sì yọjú sí ọ̀ǹta. lukuluku luku ti di big boy. ẹ wo ṣé mọ́ tán yìí ẹni tí ò bá wọ ẹni tá a bá kú à ń fara pamọ́ fún ọ apá mi ò ká lukú láti tọ́. Bravo! káàbọ̀ ọmọ abínà sọ̀rọ̀ káàbọ̀. alájọ alálẹ̀ sábà ìbò yẹ́bò mọ́mí ń gọ́ sí láwọn ọkọ yìí. irú béèrè òkú wo ni fẹ́ẹ̀ parókọ mi. ọ̀rọ̀ sì mọ̀ dàbí gbà tọrọ tayọ ọpọlọ rẹ báyìí. ìyàlejò ọmọ tálákà. ẹ dákẹ́jà rẹ lọ́wọ́ wo gbogbo tó wọ̀ wèrè wọn gbogbo tó. Ah, ìyá mi èmi tí mo mọ̀ gun ẹ sí lọ káyé yẹn mọ́lé kí èkó láwa gun adìẹ kó tó wá jáde tí ò kó sì wá gùn báyìí nulẹ̀ nígbà tí ìyàwó tó fẹ́ tó dóyìnbó funfun tí kò gbàgbọ́ èdè ìlú wa báwo ló ṣe fẹ́ máa communicate pẹ̀lú àwọn aráàlú. ó ní kí màá ní mo mọ̀ sí pé ìran bàbá mi sọ tí màá sí pé ìran ìyá àwọn náà ti gbólé wà. díẹ̀ kọ́ lásán fún mi pé èmi rẹ̀ rù ẹbí. Ah! ó fẹ́ pẹ́ ní ẹlẹ́ni ni bọ́bá mọ̀rú nǹkan sóṣe ọ̀ṣọ́ síta. ẹ kí ni jẹ́ rù ẹbí wálé mi rẹ̀ rù ẹbí bẹ́ẹ̀ sì mo kọ́mọ̀ ṣe fẹ́ rí ìfòsù rẹ̀ kan rí. ìyá mú fún kọjá ìrẹ̀lẹ̀ gbàjọ wèrè ká ké gbàkẹ́yà gbọ́ oríire ó ṣẹlẹ̀ sí. èmi yín lónìí sáà yìí o ẹ ẹ lẹ́lẹ́ mi lọ. pásípọ̀tì rèé o. yóò fi lọ sùn lóyìnbó mo ti ṣe káàtì lọ. èmi ìṣe òníra kí a lọ sílé àrùsá nígbà tí mi láti mi sí tán. ọmọ balẹ̀ ṣẹ̀ṣọ̀ sí mi. mo tún mú àdírẹ́sì mi ò kọ́ ló fi fẹ́ mọ́ mi o. iṣẹ́ tí má ti ṣe Monday to Friday ni ọlọ́mọ ń dààmú. ẹ ti gbọ́ ṣẹlẹ̀ máa ti di ẹrù lérí náírà ẹ eh, lílọ tí wọ́n wọlé ṣé aláàlọ́ lámìlámì ni àbí ó dojú àlọ́. <laughs> ojú àlòkù tó ti pàdé ìyá rẹ pọ̀ tó yà rẹ kúkú yà ah. orí rẹ ti dàgbò mọ́ndé tó ń wò lọ́kàn ìjọ náà gẹ̀ẹ́gẹ̀ báyìí òníyá mi. kí ló dé sọ̀rọ̀ nìkan lọ́lọ́run dáyé fún ni. kí sọ̀gá mi àkàjọ déré pọ̀ ni. wọ́n ní fún rẹ wọ́n fi ọyẹ́ yẹ̀ ni. àsọ̀rọ̀ nìkan gbẹ́bí ìdí ńlá sọ̀rọ̀ kọjá ẹ̀. Ah, orin lọ́nà mi. lẹ́yìn méjèèjì kan bá bẹ̀ ní àti ìgbàgbọ́ mi ní ọjọ́ fẹ́. bẹ́ẹ̀ ló kú ìyàwó tó ní. bọ́ọ̀ parọ́ ikú ló bọ́lá jẹ́ bọ́ọ̀ làfẹ́ jù bẹ́ẹ̀. ọjọ́ ìbí wọn kan ṣé wọ́n ẹ̀mí wọn kà kúrú bí mo sì pàṣẹ kúrú yìí wọ́n mà ní sáìsì. torí iṣẹ́ orin tí nǹkan yìí akọ́lá kòkó yóò jata ìdí rẹ̀ ó gbóná. wọ́n ti tẹ̀lé ọ̀rẹ́mú lọ sí ẹgbẹ́ ọkọ̀ ọlọ́yẹ̀ mọ̀ ń bá lọ. n tí ó jẹ ní ojú ọgbọ́ inú ìbú ọkùnrin. kí ló rà dé yẹn sọkọọnù. àdínkù ejò ni wọn àdínkù ejò sì ni ìmọ̀ ìṣòro bíi agbẹ́rù. ọ̀rọ̀ rẹ̀ owó. àyè tó yẹ wá. owó orí dọ́là ló jẹ́ wá dúpẹ́ orí dọ́là ló jẹ́ ẹ̀fọ́ pẹ́ wá. èmi àlàmú akọrin ọ̀la. ẹni orí pàtí náà kò ṣe fara wé wọ́n sì ń sọ̀rọ̀ bí eléyìíwá lọ́tọ̀. èmi alóyin lóhùn ni kí n gbà yìí lóde ọ̀la. ọmọ rẹ bẹ tán ní ibú. láti bàtọ́ ti ra mọ́tò yìí ọkọ̀ ń rìn ó wọlé òun lóore. òun sì fìwọ́lẹ̀ mi báyìí náà. ètò olórin máa wọlé lé aago ńláńlá lójú tiẹ̀ aago kéékèèké kan lórí mo fẹ́ kó gbogbo yín dànù ọkàn á ah. wà lọ fẹlá á lọ bìsàbìsà gidi. ẹ wọlé sùn náà. ẹ ṣe àdúpẹ́ ẹ kú àbẹ̀wò ẹ ṣe mo mọ̀ lórí o ẹ ṣe gan ni eh. ẹ rọra ń bẹ̀ yẹn. àdúpẹ́ hmm. o. àdúpẹ́ ara ẹ̀ so gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ́nu ilé gbogbo nǹkan tó jẹ́ ti ẹ̀gbọ́n mi tèmi náà ló ń ṣe ó túmọ̀ sí ọmọ ẹ̀gbọ́n mi ọmọ tèmi náà ni so kò sí wàhálà ṣe gbọ́. ẹ ṣé mo dúpẹ́. Ah, pending the time tí màá tún yọjú sí ẹ jẹ́ kí n bá yín wá nǹkan. Ah ẹ ṣe o. wọ́n tẹ̀lé wọn fún wa nìkan lọ́jọ́ mi gan. no hmm. ah má wọrí nǹkan mi máa fún yín lọ́jọ́ mi. ẹ ṣe ọlọ́run á bùkún fún yín lọ́pọ̀lọpọ̀ hmm. ẹ ní mo bí tẹ́ ẹ sí mu o owó ò ní wọ́n yín o kí lẹ̀ ń wá. owó yìí ni mo kówó síbí ìgbà tí mo dé torí ọmọ tó mú mi wá síbí mo fún ní ara owó yìí mo dẹ̀ kí bọ àpò padà. Ah. ẹ wá wo àpò kejì bóyá bẹ́ẹ̀ ló wà. mo tiẹ̀ ti wo gbogbo ẹ̀ kò sí. Ah, ah. abẹ́ ń wowó. ẹ àbó àbí ó rí owó ńlẹ̀ lẹ́ẹ̀kan ni ẹ̀lúkú bẹ́dẹ́bẹ́dẹ́. ayélujára rẹ̀ mọ̀ pọ̀ orúkọ mi mọ́. ó ti gbé yín débẹ̀ nù kéèpẹ́ rárá. lúkú ló ti di big boy báyìí. lúkú ah, lúkú. <laughs> ẹ wo ah, ah. ọlọ́run ló ní ẹ dúró dáa bàbá ti dúró. lúkú máa ń kówó tó kó. ìyàwó mi ó ti le tó báyìí. ní tí mò ń sìn lẹ́yìn rí o. ó ní ọkọ̀ wá fún mi. Hey! tó ah! padà dojú tì mí ọmọ yìí eh, ṣé ti rí eh, nǹkan tí eh, mo sì báyìí. ẹ má wọrí gbogbo ẹ ló máa ní àtúnṣe ṣẹgbọ. kí ọmọ parọ́ mímí o. padà wá níbí. jẹ́kẹ́ mi máa lọ. ó dá bàbá ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe ọlọ́run aṣọ yín dé kò láyọ̀ àtàlàfíà o ẹ ṣe gan ni o. <laughs> ẹ̀lùkù mẹ́dẹ́mẹ́dẹ́. jọ ṣé wọ́n mọ̀ gbà tó mú wò yìí. tilẹ̀kùn látinú ni. o ò dẹ̀ wọlé ah, máa wò wọ́wọ́ lukú wọlé náà ó wọlé wọlé wọlé wọlé. àfihàn ń gbé ni. Hmm. báwo ni ẹ̀gbọ́n yẹn kọ́ o ò ti jáde ó yá yá jókòó. bàbá mi jẹ́ ìpè kí n gbogbo drama tó ń ṣe yìí ó dé o. so that's Lukman uh, tí mo sọ fún lórí fóònù pé mo fẹ́ lọ mú láti so Lukman this is your moment hmm? and um, Túnmiṣe ọmọ mi ìyẹn o kò ṣe òun ní Lukman náà máa dúró tí wàá fún ọ níbi ọ̀rọ̀ wa bá wa ṣe é tẹ calm tí wọ́n calm dáadáa ìmúra wọn ló kàn dàbí pé wọ́n ti máa mọ̀ pé èyí náà ti ń bọ̀. <laughs> ojú ta ló ló kà. ọ̀rá ló pa ní wọ́n kà. ẹ kí ló ṣe sọ pé èyí kan fẹ́ mi. ní o pé kókò kókò tẹ mọ bí kó mọ bí tá à ń gbé kó faramọ́ wa díẹ̀ yìí ni ilé nílé wọn nà ọ bàbá ọkọ mi ni wọn wọn lè lo tí ó mọ wọn lè lo tí ó mọ kò sí gbogbo ìgbà tó bá ti fẹ́ lò náà nílé bàbá ọkọ mi three months two months Lukman tó yẹ pé wọ́n wù tó fẹ́ lò ìgbà bíi two years ni tí o fara mọ́ <laughs> ẹ ó ti tán gbà yẹn Lukman ilé nílé ẹ o so no problem. ẹwẹ ẹ kò dáa lóko ojú tí ń tiẹ calm dáadáa bọ ilé ìtọkọ mi wá ń sọ yìí <laughs> kí lẹ wá rí sọsẹ. <laughs> Ah, èmi náà ti rí bẹ́ẹ̀ bóyá bẹ ṣe ń bọ̀ láti ìlú bóyá ìlú yẹn ló jẹ kẹ máa ṣe gbọgbọ tó fi ń fọ ọkọ kan. ẹ tómi ṣe bóyá kí tómi ṣe mú lọ sí gẹ̀ẹ́sán ìyá ọ̀kẹ́ tó lọ sí wàá fà tó ń yẹ wà. lẹ́rù wà ní ìjọba lódì. Kò sí ọ̀pọ̀ ìrìn àjò àti ìrìn àjò ó lè lò jù bẹ́ẹ̀ lọ dálẹ́ kí ló ń sọ ìlà. ìjọ̀gbọ̀n ló ń wò yẹn. ìjọ̀gbọ̀n náà fẹ́ máa ṣe ṣe pé ah, wọ́n. <laughs> Ah, ah. kò sí nǹkan tójú èèyàn ò ní rí tọ́nu lé ní ìwọ Lukman Lukman dídé ṣe bó ṣe nǹkan kan ó ṣe nǹkan kan nàbí ṣe bó ṣe àṣe nǹkan kan kí ló ṣe àní ah, kí ló ṣe sí òṣì nǹkan ni. tó ṣẹlẹ̀ ni pé mo mọ̀ pé mọ́ tẹ́ mi lọ́rùn mo mọ́ fún mi lẹ́rùn àmọ́ inú mi fẹ̀. Hmm? àwa ti mọ́ kù kí dípò yà ká tó kù níbi bí a wà lọ́hùn. gbé gbogbo ẹnu ẹ sọ́hún jàre ìwọ ó wá ń tọwọ́ bọ̀ ní port ó wá fẹ́ máa kó ẹran jẹ Lukman jẹ́ ń béèrè lọ́wọ́ ẹ̀ ṣé nínú ilé ìtawà ẹ̀ ṣé à ń fẹ́ bí pa ẹ̀ ni. kí ló wá ṣẹlẹ̀ sí i àti ojú ọ̀gbìn bí máa wulẹ̀ tọ́ hmm. ẹ wà ó wà ló ń tọwọ́ sínú pot ẹ ó wà ló ń yọ ẹran jẹ Lukman ló ló ń jí ẹran jẹ wò ó ti rí eléyìí tó ṣe ẹ ẹ̀gbọ́n ẹ máa gbọ́ sí o kó má dàbí pé mi ò sọ fún ẹ tẹ́lẹ̀ mò ń sọ fún ẹ sìn ẹ̀gbọ́n ẹ máa gbọ́ sí eléyìí tó ṣe ìlú pàná. aláìyìn jíjẹ mú mú mi lọ́dún mo ti mọ̀ pé ẹ fún mi tẹ́lẹ̀ wọn mọ̀jẹ̀ ń da ìyá ìlàmú ah, jẹ́ ń lọ kó fúnra mi ìjọba àwọn mọ̀jẹ̀ ń gbọ́ ẹ jíjẹ ọmú ni ebi ń pa ẹ́ hmm. ebi ń pa ẹ́ lóṣù ebi ń pa ẹ́ ni kò sóúnjẹ ń bẹ̀ tó fi ń jẹran jẹ ni mo fi tẹ̀bà díẹ̀ tí n fi jẹ ẹran mẹ́rin náà mo kó. péré. mo mú gan ni kì í ṣe pé mo. ṣé mo rẹ́bà lọ́wọ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ ran mo rí tó nǹkan jẹ. mo ní nǹkan jẹ ẹran tán kí n tó jẹ̀bà ni kódà gan tí ì jẹ gan. gbogbo ẹ ti dá sórí ilé tó ṣe yìí ẹ̀gbọ́n ẹ̀ máa gbọ́ sí o. wo má bẹ̀ mí rárá ẹ̀gbọ́n ẹ̀ máa gbọ́ sí léyìí o ó ti máa ń ṣe ṣe Lukman ẹ̀gbọ́n ẹ̀ máa gbọ́ sí léyìí o. ẹ fi lè fà mí létí. ẹ fi fà mí létí ẹ dàpọ̀ ẹ dàpọ̀. wà ló ń yẹn kí ni kí ni problem ẹ náà dákun wá ló tọwọ́ bọnú pọ́ọ̀tù. dákun yìí ṣèyàn bẹ́ẹ̀ ah. èṣù ni. dàmú wà bí kí la fẹ́ ṣe sí. ẹ sì yà yàrá dá ni. kó sí lọ́jà yàrá dá ni yín o ah, àmọ́ kí n mọ́ gbàgbé ìyá wa hmm. kó mọ́ di pé gbogbo ẹ̀ wà á ṣòfò àwọn kí mo ti búlẹ̀ tẹ́lẹ̀ kí hmm. n lọ jẹ́. Ah, ó yá tètè lọ jẹ torí èmi náà bó ṣe ń lọ jẹ yẹn èmi gangan mi tiẹ̀ ní dúró kí ẹ̀gbọ́n ẹ̀ dé mo máa pín ẹ̀gbọ́n ẹ̀ lórí fóònù mo dẹ̀ máa ṣàlàyé gbogbo ẹ̀ màá sọ má wọrí lọ jẹ tètè tètè má jẹ kó tutù tó ti ń ṣe mí bí kí n pe ẹ̀gbọ́n ẹ̀. ìgbọ̀nà kí sì nì mọ́ yà wá. níjẹkújẹ lẹ́ni ronú àfẹ́bípa àfi kankan ṣé òtútù ń tọwọ́ bọnú pọ́ọ̀tù ní àfi gbogbo nǹkan sún náà ah, ah, ó lóun ló ni mo wọlé máa sọ wọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ sínú pọ́ọ̀tù ọ̀bẹ díọ̀tì. darling. ẹ ọ sọ. n tẹ fún pé kí n bá yín sọ nǹkan kan ni. ọ̀sán. n kò rọ pé Lukman nǹkan tó ṣe mú lé mi ti tó a little ti lo over two weeks now ni pé ewé ìkẹtẹ ló a little mm, ti lo more than two weeks now so lè lè padà máa lọ. màá ti ṣètò báwo ṣé ìjẹ́pọ̀ ń yọ ẹ́ lẹ́nu no Lukman kẹrẹ because mo rántí ìgbà tí mo mu wá ń gbà yẹn intention mi ni pé kó lò one week and you one saying kó lò three months kó lò four months you know ah, so all of a sudden mo ṣe wá wá tó ní. no mo kọ̀ wọ́n pé o ti mọ gbogbo nílé dáadáa o ti mọ gbogbo àlùbọ̀ kò síbi tí ò lè ràn lọ kò sí nǹkan tó lè ṣe fún ọ tó ti free láti wá anytime tó bá fẹ́ wá tó ń sìn ó lè padà máa lọ. ìyàpá fẹ́ lè díẹ̀ o torí bó ṣe sọ pé three months ẹ̀lẹ́ mi ti pín yá ìgbà yẹn ní ìlú pé Lukman mama spend time pẹ̀lú wa o pé bó ṣe bó ṣe sọ three months èmi gọ́tẹ̀ ti fi additional three months sí pé ó lè lo bí six months So, ah. dẹ̀ wá máa difficult. ok ẹ wá pé ẹ pé wọ́n pé ó máa lo three months ní darling wọ́n máa lo three four months lọ́dọ̀ wa eh, àwọn tí wàá fọkàn sí. bẹ́ẹ̀ ni so ó máa difficult kí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ́n máa kí ah. pé bóyá two weeks àbí three weeks sí ìwọ náà ló sọ one week lèmi ní intention tẹ́lẹ̀ ah. one week ni mo plan but. ẹ ṣáà ti wá sọ fún wọn báyìí mo ti sọ fún ṣé ìṣe pé ó ń yọ ẹ lẹ́nu. àwọn kò mi lára ẹ ti sọ fún wọn bẹ́ẹ̀. Eh, kí ló wá ṣẹlẹ̀. kò sí problem. mm tí o bá ti yọ lẹ́nu fílẹ̀ ńgbà yẹn. Hmm. ah ah ah ọ̀rọ̀ eh, ẹ eh, hmm. eh? Ah, nídìí o. máa bu ọ̀rọ̀ yẹn kọ́ ṣolóyè ṣolóyè ṣolóyè olóyè ìbùkún ni ẹ ti yàwó ẹ ti rèrè ni ah ìwọ ìbùkún ò nìyẹn. àgbàlagbà. ẹ ṣe ọmọ gbá mi dì. ló ṣe ìgbà tí fún báyìí. mi ò sí ní. yáì bọ̀dá rẹ̀ ẹ̀gbọ́n mi ọgbọ̀n tó ṣe. ṣé orí kò stupid jọ nǹkan tó ń sọ lẹ́nu yẹn ṣé o tiẹ̀ ń gbọ́ létí ẹ̀ àtọ̀ díẹ̀ ṣé o gbọ́ngàn rárára tí lukú sọ ni ṣọ́rọ̀ nìyẹn kí ló torí kí ló torí ṣe street ló wà ní. ọ̀gù mọ̀ ń bá ṣe ni mọ̀ ń bá ṣe ni ọkàn ra ni bóyá nìkan ti múnú bí láti ta. gbé gbogbo ẹnu ẹ sàn tó bá kanra ńkọ ṣé kò tó kó kanra ni wọ́n mú díẹ̀ òun gbà ìyẹn jẹ́ bọ́ọ̀ tó fi ṣeré tó kàn ń ṣe rádaràda òsì tó ń dojú sí yàn kí ni gbogbo rádaràda òsì yẹn ganan. mọ́mí padà yọ ẹ́ kúrò lórúkọ mi. gbogbo gbẹ́nu lọ ẹ wo náà lò fún ẹ wo tó ń ṣe rádaràda tó ṣe bí olórí burúkú tó kàn ń wùwà òṣì káàkiri ni wọ́n máa lo ẹ fún ẹ sọtàn yìí. jíjẹ́ mi ò regret títí tí mo lọ mú ọmọ yìí ṣá. ìgbà bọ́ túnmíṣe ṣáà má bínú bọ́ tí wọ́n náà ò bá ti ní sùúrù wá sí o mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ wà around èmi náà kì í ṣe pé mo travel or anything tí o bá ní sùúrù kò fẹjọ́ sùn wá ṣé ìwọ náà wo ru damage tó tó tó kọ́ sí sí tó bá lọ fún nígò lórí tó gba abẹ lọ ńkọ́ ọmọ pé another case tó nìyẹn. dájú báyìí pé wọ́n gba mí dì nìkan kò bá dáa o tẹ́ báyìí bọ́ ṣe bù mí so lọ́yàn. ń gbọ́ àwọn tó pọ́n ní ọ̀pọ̀ dáadáa orí bá a kókè ìrònú ó ṣeun ò ní ṣèkà bíre bá wá níbi ìpàdé ìdánwò. wo wo gbogbo ẹnu ẹ sáhùn kí ló pọ́n tí òpọ́n tó fẹ́ bá pọ́n dáadáa ṣé ọsàn ló kó sáyà tó fẹ́ máa jábọ́lẹ̀ tó fẹ́ bá kó ni àbí kí ni gbogbo rádàdà òṣì orí burúkú tẹ̀ ń dánwò ìgàn ẹ ṣe ráyé bẹ́ẹ̀ yẹn irú ròǹbọrùn ẹni tó bí ni náà lèèyàn ń jọ rádà túnmí ṣe let's go inside let's go inside lukú ṣó pé ayé ti padà lọ́wọ́ sí ọ̀rọ̀ ẹ̀ ọmọ ọ̀sán tó ń kó kókó bá ìyá ẹ̀ ní ẹ ṣé irú irú irú jẹ́ torí mọ̀ wú ẹ̀ máa fọ ẹ̀bí gan máa fọ orí ẹ̀ irú rọ́bìṣì wo lélẹ́yìn náà. orí mi kẹ̀kẹ́ kọ́ bá kú sí. ha god. ọkọ̀ ẹ̀ wá kọ́ ọkọ̀ bá kú sí. ẹ̀yin tí o gbé ní wá sáà ìdáwó àwọn èèyàn àwọn èèyàn. Okay. ọkọ mi má fi ọkọ mi dálà ọjọ́ kan lèèyàn ń o bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí ẹ jẹ́ kí Lukman kó padà síbi tó ti wá kó kúrò nílé eh? yes Lukman àbúrò ẹ kó jọ ẹ àbí kí ìwọ ní kí n sọ pé kó jọ kó máa lọ. ẹ kò kò yé mi o two months kò tí pé three months kó tó dáa. ó ti tó ilé ìtòrí ó ti lò more than a month ó ti lọ mọ́ dání mọ́ wo oúnjẹ ẹ ti mú mi nílé kó máa lọ kò sí ẹni tí ò tí ì mọ Lukman nínú ẹ́stéètì yìí kò sẹ́ni tó ti mọ̀ o ṣé wọ́n rí lásán ọjọ́ tí wọ́n ti bùdí àbúrò mi tó bu ọyàn ẹ̀ kò tí ì padà kí mi nínú ilé láftàgbà yẹn bẹ́ẹ̀ ni mo ṣe sọ fún ẹ kò kí mi o tó bá rí mi báyìí ó máa wò mí bíi pé bíyà kò tiẹ̀ rí yín àbí bíyà pépà ló ń wò ni kò yé mi ẹ nínú ilé mi ṣẹ́rù dẹ̀ máa máa bà mí ni. ìgbà mi mú dé tí mò ń sọ pé one week ṣé o rò pé mi ò mọ nǹkan tí mò sọ ni ẹni tí mo mọ̀ pé jọ̀gbọ̀n ni ẹni tó tó tó yẹ kó ti da gbogbo òlúrú tó yẹ wọ́n ní kí n mú wá sí èkó pé bóyá káwọ́ bá ṣe lè manage ẹ̀ ká ká ká blend. But you insisted on three months and I already adjusted to the three months you mentioned then. sórí ìyá ẹ̀ ń sìn yìí hmm. tábàdé tẹ̀ nípa fẹ́ mu lọ sílùú ìyá ò sí ń lé mọ́ ó ti kúrò níbi tó ń gbé náà ó lóyún ìgbà tí Lukman ò sí ilé ilé òun nìkan bó ṣe jókòó sílé pé ó affect òun ó ti lọ sọ́dọ̀ bóyá grandma àbí nǹkan kan. ìwò kí yẹ padà sílé kíyẹ padà sílé so wàhálà lùpọ̀ àti máa wọ̀n lára ẹ jẹ́ kíyẹ padà sílé. èmi náà sọ gbà yẹn o mo mẹni tí mò ń mú bọ̀ o mo mẹni tí mò ń mú bọ̀ o bó ti da gbogbo òlúrú ni mo la ṣe mú wá bí káwọ bá ṣe lè máa ní. ẹ ṣàlàyé dáadáa pé bó ṣe ń gbé láìfù bí láìfẹ ṣe rí bó ṣe jọmọ pátá ọmọ ọgbà ń lè nìyẹn. mo ń ṣẹ́jú mo ń ṣẹ́ mú mo ń ṣẹ́ gbogbo ẹ̀ wọ́n sọ ah. three months wọ́n sọ four months wọ́n ló délẹ̀ tán yẹn. wá sún mi bá ẹ jọ ẹ wo ẹ mú mi ọkọ mi ẹ jẹ́ kó máa lọ. ẹ ah, dẹ̀ ti délẹ̀ ń bóyá wo lílọ yẹn kì í ṣe solution ni a máa wo bá ṣe máa ṣe ni a máa wo kọta lè ṣe sí ṣáà mi di ọ̀la please let me just think about it. bẹ ṣe ń wo bẹ ṣe fẹ ṣe hmm. èmi gan màmá bá yín ló bá ṣe máa ṣe. ó tiẹ̀ bẹ́ẹ̀ ta but ṣé Lukman náà ló gbá yẹn sókè rẹ. ṣé kò máa lọ ṣé kò máa lọ. <laughs> ṣé pé nǹkan lè dẹrù rẹ báyìí. inú dẹrù bá mẹ́fí mi sí. <laughs> jagaba <laughs> máa wọrí there will be solution. Eh? Hmm ìyá lukman <laughs> baba lukman no dey call me baba lukman if na if na joke stop am which which kind baba lukman you be baba lukman now you don't know. <laughs> Darling, ẹ pè mí. yeah ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí náà ni as in látàlẹ́ àná ni mo ti ń ro is really baffling me really as in seriously lóko bó ṣe ń ṣe yìí àwọn jàgídíjàgan ìwà burúkú tó ń wù kiri yìí mo á wò pé okay o bóyá bóyá kí n tó pè ẹ́ kájọ rub mind bóyá you know they say two heads are better than one hmm. bóyá máa lè reach a conclusive you know on his eh, matter. Uh, uh, darling ṣe rí ọ̀rọ̀ Lukman èmi gangan fúnra mi mò ń rò ju bẹ́ẹ̀ ṣe ń rò lọ mò ń wò gan ni torí ojú ti ọ̀rẹ́ mi ojú òtì mi ayé lójú tì ló ń da gbogbo aláàmú ni ẹ o so kí lẹ̀yin rò pé ká ṣe sọ̀rọ̀ ẹ̀. mo mo kò rí bóyá kí n ṣe ilé yìí mo ń rò pé bóyá ká lọ sọ sí barracks is this my friend um, tó jẹ́ military man bóyá tó ń bá deal pẹ̀lú ẹ̀ tó ń gbó ó mọ̀ bó ṣe máa ń ṣe láwọn bẹ̀yẹn tó ń gbó jìgìjìgì bí orí ẹ̀ máa pé torí ó dà pé orí ìbọ̀bọ̀ yẹn ò fẹ́ pé. ọkọ mi ah ah ṣé Lukman náà ló wá le tó yẹn ni kò wá le kò tí ì ṣe fún wọn ni. kò ṣe fún mi bọ̀ kò le tó gbogbo yẹn náà nǹkan tèmi rò kọ́ nìyẹn ah, ah, Lukman ẹ mélòó lára Lukman lẹ́gbẹ̀ẹ́ sójà ẹ wò jẹ́ nǹkan tí mo rò fún yín ẹ ṣe nǹkan tí mo rò ni pé ká mú Lukman lọ sílé ké o yes ká mú Lukman lọ sílé ké o wọ́n máa ń kọ́ wọn dáadáa nílé ké o mo nígbà pé ó máa yí padà ṣó ti yẹ yín gbogbo ẹ̀kọ́ tó bá kọ yẹn ó máa yí padà ó máa wúlò fún rẹ̀ ó dẹ̀ tún máa wúlò fáwa náà nílé yẹn náà bá mi ọ ẹ̀rù ń bà mí tí Lukman bá dé leke o ṣé kò tún ní corrupt àwọn ará leke o báyìí. <laughs> àwọn yẹn máa burú ju nǹkan tí ẹ ń sọ yẹn lọ dẹ àwọn yẹn máa burú <laughs> ẹ máa ń gbọ́ bọ́n ṣe ń kọ́ wa ní kéwú bẹ́ẹ̀ náà ń já wa lọ́rẹ́ gbogbo ẹ̀kọ́ tí ò gbà yẹn ṣe mọ̀ pa nǹkan kò gbà gbogbo ẹ̀ ló máa lọ gbà níbẹ̀. leke o bẹ́ẹ̀ni. okay I will think about it. okay ẹrù dáadáa ẹ darling ṣe máa jẹun báyìí nílé tẹ ronú ronú ṣe ní jẹun. má jẹun ah mo go program tí mo wò ní jẹun wọlé ìtọ́nà má jẹun. okay. afa hmm. uh, ọmọ ẹ̀gbọ́n mi tó jẹ́ ọmọ mi náà tí mo sọ fún yín lórí fóònù òun lélẹ́yìí hmm. inú mi á dẹ̀ dùn gan-an afa tẹ bá lè bá mi handle ọmọ yìí. ọ̀nàrẹ́bù eh, àwọn akọ́lá handle rẹ ọlọ́run ọba ní ọ̀handle rẹ. ẹ̀wẹ̀yìn eh, eh. lè dala rẹ̀ handle awa gangan fúnra náà ta ní handle wa ọlọ́run ní wa ibi mú yẹn wáyé ta ní handle eh, èèyàn bẹ̀ ọlọ́run ọba rí ọlọ́run ọba wa handle rẹ̀ aláwọ̀ àbẹ̀ yóò ṣe tí inú ti yín dùn àti pé ọmọ tẹ́mi ń wò yìí ah, ọmọ yìí rọ, ah, ah. ọmọ jẹ́jẹ́ ẹ má má fojú wo ọmọ yìí ọmọ tẹ́ ń gidi lọmọ yìí kò síbi tí ò ní dàrú. eléyìí èmi gan gbóná jàjèrè lọ ṣé ẹ fẹ́ gbọ́ hmm. kódà bí mo ṣe gbóná tó tí mo tí mo tí mo ṣe lè tó alọ́ ní ká fọ́ owó mi san kó burú kó gbóná bíi ìṣẹ̀gùn kó máa san lára sẹ́ẹ̀dúdú bíi tó wà yìí àwòsàn ṣe wá rí bí ó dàbí arò ní ọgbà wèrè ni bó ṣe lè wù kó san lórí tó kó yí lórí tó hmm. tó o bá débi ó sọ̀kọ́ mọ̀. láyé ọmọ yóò lè yàásín yàásín gbọ́kànlé. ó lè o àfà. Ah, máa bí ìyá àbí ni <laughs> kò tó bẹ́ẹ̀. ọ̀nà rí wàláì wàláì tàláì kọ́ lọ́hùn ọba ni. bẹ́ẹ̀ jó kùtà kọ aṣọ dàbọ̀ wá wá dé yìí. a ṣe rọ. ẹ fọkàn balẹ̀ ẹ rí ọmọ ń wo èyí ọmọ náà padà yín ó dùn. ẹ pé ibi yìí wá ah, ibi ayọ̀ ni. ẹ sáà fàdúrà rán lọ àmọ́ ẹ fọkàn balẹ̀ gbogbo wí fún yín gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí. ọmọ ìdùnnú lọ́hùn ó ṣe fún lọ́lá mọ́kàmọ̀dínà ọlá àwọn òbí tó tọra wọn jáde ẹ gbogbo ọjọ́ tẹ́ bá ti ń rọmọ yìí ìbànújẹ́ ò sì ní jẹ́ tiyín bisimilahi fatia. bisimilahi ramani rahim alihamdulilayi rabbil alamin ramani rahim maliki yawmidin iyyaka na'budu wa iyyaka nasta'in. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله آمين فيكون آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله سلام بكريم الله أما سلام زو زو زو زو kú ọmọ kú iṣẹ́ òwe. lukulẹ̀kẹ̀ lukulẹ̀kẹ̀ lukulẹ̀kẹ̀ àfa àlùkù èwo ń tọwọ́ rẹ. mo ń tẹ ìpè ní. ò ń tẹ ìpè. mo ń ṣe sáábì. lukú ò ń ṣe sáábì. kí ló mọ̀ tí ń jẹ́ sáábì ń bọ̀ ló ti kọ́. ẹ wá gbà mí sọ̀ọ́ máa ń lọ ni ìmọ̀tọ́ ká máa ń lọ ń bọ̀ ni ti kọ́. ìwọ́n ṣe sáábì ọ̀dà ọtí ń kọ́ ẹ bọ́ ọtí kọ́ àbí ọtí ń kọ́ èwo nìyí tó wá ṣe èyí tó na wọ́n méjì gbéngbé òkè. ọ̀tẹ̀ méjì. ọ̀tẹ̀jì èwo ní jẹ́jì à ọ̀tẹ̀jì ó gbè à àbámọ̀ ìyá àti ń sanwó mọ́ láàrin èwo rèé ọ̀dà èjì tó ọ̀tẹ̀ kí ni wí. ó ti parẹ́. ó ti parẹ́. ṣúgà rèé lukú ṣokoléètì ṣokoléètì ló fi ń ṣe sábì. dákun búrẹ́dì tó fi ń jẹun bó ló fi sí o ní búrẹ́dì ọ̀nàrẹ́bù ah! ah! sì wí bẹ́ẹ̀ ọlẹ́hànà ni ọ́ ọlọ́pàá tapá àrà ni ọ́ ọlẹ́rìn kan ò lè ṣe ọ́ jiná mo ní ibi wọn mú ọwọ́ yìí èmi máa ń ṣe èèyàn jiná bó ti wù kéèyàn ó lé koko tó àwọn ọmọ pé ìrìn báyìí ni ọ àjẹ́ pé ń fẹ́ kú ó ti rẹ́ni tí ó panu èmi ìwọ̀n hàn ọ́ lè mọ̀ ọ̀gbọ́n lúkú kó ti lọ mo ní ọ kó ti lọ ìyá tí ó jí ó lónìí ni lọ́hùn mọ̀rúfù kábírù gbọ́ lúkú bí mọ̀jẹ̀ ni ọ lúkú tọ̀ bìsímìláì ọ̀gbọ́ wọn lè ọmọ yìí wọn sì mú wọn sì hàn lè mọ̀. salamu aleykum afa. ah wa aleykum salam ilé a ẹ ń gbọ́ ẹ kúlé. ah ẹ wo òde ibi á lọ gbèsè kí ni wọn gbèsè àwọn ojú wọn sì mọ pé bí ń pa àfa èmi ló sì kúkú ní pé ebi ń pa mí ẹgbó ń jẹ wá ńgbà mo kú nílé tèmi tí mo sì pé wọn jẹ gbogbo tó bá wù mí bí n bá délé ó ẹlẹ́yà bọ́nú ni ọba ń gbóúnjẹ jáde. ó dà kò burú mo ti bá yín ṣe oúnjẹ sílẹ̀ náà tẹ́lẹ̀ tó dé mò ń bọ̀ ẹ jẹ́ ń lọ bá yín gbé wá. ẹ ṣeun ah. Ah. bóyá wọn wà kíní kíní fúláṣìkì tí wọn kò mọ bólú ẹ wúwú ẹ bá ti ń lo òde bá wọn sì bá yàn sóúnjẹ bẹ́ẹ̀. Ah, àáfà ẹ dákun ṣe ti wọlé tẹ́lẹ̀ tí mi mọ̀ ni ìgbà ó lẹ jẹun ẹ̀yin àtàwọn àwàdà yìí ṣá. ṣé o sí. Si ta ni bọ́ sàwádà ah. ah, ah, ṣé ń wọlé tẹ́lẹ̀ wọ́n jẹun tún máa béèrè pé ebi ń pa mí ni wọn ò fẹ́ ẹlẹ́ra ebi ń pa mí oje. mo ti bá yín ṣe oúnjẹ sílẹ̀ tẹ́lẹ̀ náà mo dé kitchen sí abọ́ lásán mo bá kódà wọ́n ti fọ̀ ọ́. wọ́n ẹlẹ́yà má jẹ lálàsì rẹ o irú irú ọ̀rọ̀ wa ló ń sọ lọ́ọ́ bá ń wọ́n jẹ wọ́n jẹ. ó dẹ má bínú ẹ dákun àfa ẹ fún mi ní ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú méjì ń sìn ní ara ẹ̀ díẹ̀ jù ẹ dákun. ó ṣe jẹ́ pé bí gbé gbé bí bá ń pààyàn lè lè gbèrú owó eléyìí wá wọn fẹ́ ẹlẹ́ha ọgbọ́n ẹlẹ́ha ọ̀rí pípọ́ ojú mi o tó ọgbọ́n bí ń pa mí o wà lọ́ọ̀ ìtàlẹ̀ ibi ń pa mí fa. <laughs> Sorry, yeah. Ooh. Ooh. Uh, darling, good on. What is wrong? Eh? Darling, èmi àti ìlàjọ kúrò nílé mood tó gbé kúrò nílé kan nílé yìí náà. Àwọn eh? ọbẹ̀ yẹn, Adé ní next time, suddenly kan change ni kí ló Ṣé o gbọ́ gbogbo nǹkan tí wọ́n máa yàn sọ ni? Ó máa That woman, o gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ then you should have told me what she said na tó bá jẹ́ nǹkan kan to tó sọ tó bí ẹnu then má dẹ̀ lọ síbẹ̀ má bá yín settle amicably or something. no ó ní iṣẹ́ tóun ṣe òun máa ṣe fúngbà díẹ̀ ni ó ní after ten years òun máa hand over lọ́mọ òun lọ́wọ́. ẹ eh, of course na And she share. tá a bá ṣiṣẹ́ tásìkò bá tó láti sinmi á dẹ̀ fi sílẹ̀ fáwọn ọmọ take over that's just that now simple. exactly my point èmi àti ẹ ń ṣiṣẹ́ tá a la fẹ́ hand over lé lọ́wọ́ tá la wá máa hand over lé lọ́wọ́. it's okay uh, see I love ogún ọmọdé kò tó ọlọ́run ló pa báyìí lọ́jọ́ kan ọlọ́run máa fún àwọn èèyàn mi ní ọmọ ní èmi á dẹ̀ pa lọ́la ó ṣe yẹn fáwa á dẹ̀ fẹ́ rẹ̀ ọlọ́run dúró the time wa ni darling so many people need problems tí owó ò overcome àwa ò ní ìyẹn ọmọ lásán là ń béèrè lọ́wọ́ lọ ọlọ́run máa ṣe fún wa. then she give me mine. he will. kó dá mi lóko fún mi ti tẹ̀lé. ó máa ṣe tiwa fún wa wá jẹ́ ìyá alágbádá máa jẹ́ bàbá tàmẹ̀dò. when. Eh, very soon I don't know but he will do it for us. you don't know. Ah. we've been married for years. ìyẹn o. wọ́n kí mi kú ewu ọmọ rí. Ah. Wumi look at my face. wọ́n máa kí ẹ pé wọ́n eh, máa pè é ní ìyá ìbejì wọ́n á pè mí ní bàbá ìbejì àwọn èèyàn máa wá sẹ́nu ọ̀nà wa wọ́n wá congratulate wa lọ́tún lọ́sẹ̀ eh, darling please. wọ́n ti pọ́pù rẹ̀ yẹn obìnrin lèmi etí mi dẹ̀ ti kú gbogbo nǹkan táwọn èèyàn ń sọ i'm tired. oh mi look at me sori kò sí anything tí anybody lè sọ even my own family cannot say eh, lọ mú ìyàwó mi wá afẹ́ kó níyàwó mi no i won't i won't let them do that. are you sure. yes i am i'm not going to make you endure this marriage I'll make you enjoy it I'm sorry, my love. I want my own baby. Come I want my own child. Mm, you will get your own child. We'll get our own children. Huh? You will do it for us, okay? I'm sorry, baby. Sorry, my love. Hmm? Sorry. Now go office. Go office and smile for me, okay? Mm. I'm sorry. We'll be fine. I tell you, ọlọ́mọ ṣe nǹkan tí kò le ni ọmọ a máa bí ìbejì wàá bí dòwú wọn. mo sọ sorry my love sorry. Mo náà lẹ́nu kúrò Ah! My baby! má gbẹ́sẹ̀ lé bá mú tọ̀ mú bá mú. ntí bẹ̀rẹ̀ gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ ló fòókè fòókè. mẹ́ńtọ̀ ni àfa mẹ́ńtọ̀ ẹ̀ ń gbogbo àfa kì ṣe gbogbo ó ní jẹ̀dí ah! àìrọ̀ àfà ẹ̀yìn ló dùn mí jẹ̀dí ni wá ní kí n sáré fi ìpàjẹ́ tó wà lẹ́yìn mi. báyìí náà ilẹ̀ náà ń bọ̀ tẹ̀sí máa dúró àwọn tí ń rìn kí títì tí ń faṣọ àti ẹ̀rìn òòhù tí mo sì fi ń kọ́ yín lójoojúmọ́ pé gbogbo ń tẹ̀ ní wọn tí wọ́n ní ẹ má jẹ́ ká ẹ má mú yìí fún àǹfààní ara yín ẹ wá mú gbó. àṣé òótọ́ ni pé kò sí bá a ṣe ṣe bolo tí ò ní rùn gbẹ́. ẹ wá sọ èso ara yín dẹja tá a mú kó nú omi tẹ́ ẹ bá ti á gbogbo odò wọ́n lúwẹ̀ẹ́ wọ́n lúwẹ̀ẹ́ ẹ́ náà ní ṣe kínní ìmọ̀ ni àbádéhùn tí ń bẹ láàrin èmi yín kọ́. mi ò fa gbọ́mọ àfa jẹ̀díre. afa ọlẹ́yin ń dùn mo dẹ̀ bá mú láìta wá mo ṣẹ̀ṣẹ̀ dé bíbá ń sin sí náà ni o. ìwọ ni múláǹtà ìláìláìta wá fún ẹni tẹ́yìn ń dùn àbí kò bú ẹ wò ó ẹ gbọ́ wọ́n na wọ́n na wèrè tí ń bẹ láyà ọmọdé ẹ gbọ́ wọ́n lẹ́ gbà báyìí la yọ fáwọn àwọn kìrìsìtẹ́nì bí wọ́n ṣe wí nù ẹgba náà láì yọ tàyà yín ọyá ẹ̀ǹdẹ́. wọ́n sá sakínní sakabula wọ́n sá wọ́n sá sí. ìyó. ọmọ ọmọ kàtá ọmọ kàtá. ìmọ̀ ń dùn mọ́ yín lẹ́sẹ̀ máa mú ìṣe ń ta sánsán. ìyó kan tí mo tún gbé dòde olùwọ́rọ̀rùn láti jó ọ̀rọ̀rùn láti jó odùn ọ̀rọ̀rùn láti jó odùn ọ̀rọ̀rùn láti jó odùn ọ̀rọ̀rùn láti jó àwọn ọjọ́ títí adébàbọ̀ adébàbọ̀ adébàbọ̀ ọmọ kékeré o ẹjọ́ mi ní ìdájọ́ lágbo wa ní sáà kábẹ̀ kábẹ̀ kábẹ̀ àgbàlagbà lágbo barista àwùjọ sàkàdúró oṣù Vamos lá! gonna say that. princess, eh? Ah, la, la. Ah, ẹ mọ̀rọ̀ rẹ̀ kò sí ọ̀rọ̀ rẹ̀. Ah, kò sójú yín àwa láti yín àwa láwa ń bẹ́ẹ̀. Ẹ mú mú gírí tẹ́tẹ́ mọ́wọ́ wọn kọ́ làwa ni o. Ṣùgbọ́n àṣàdùpẹ́ fọlọ́run tí ò jẹ́ káwọn ará àtàwà ń bẹ́ẹ̀. Ọlọ́run kúkú ní fi ṣẹ̀ sí. Ìwọ ló ń gbà ẹ mọ̀rún fún Bí mo ṣe yóúnjẹ òun tán, Sígúrú Àyìndé Bàrísítà mo bá fún mi máikrófóònù mọ́ ọkọrin. Mo ní èmi èé kọrin èmi èé kọrin èmi èé so lórin ìlànà ẹ̀sìn Islam la fi lé mi lọ́ọ̀rìn mọ́ ọkọrin nígbà wọn jáde tí wọn ò rí gbogbo yín àfi bí ọmọlẹ́yìn barista wọn mọ̀ pé mo ti ń sókè èmi táwọn kan lítú èmi. ó sà àgbà ń ṣàwo baba bẹ́ẹ̀ ti ń kọrin àfi bẹ́ẹ̀ ni pé ń ṣàwo mo máa ń wo bẹ́ẹ̀ pé mélòó náà láti kọnu orin wákà tí bàbá ò tún mọ́ gbórin ìbàrí ẹnu. ajá ń gbé mọ̀lẹ̀ mọ́ gírí ń gbé mi lẹ̀ mọ́ gírí èmi lẹ̀ mọ́ gírí wọ́n wọ́n ń kọ́nà gidi lẹ́kọ̀ọ́ ẹ gbọ́ olùfò èmi kò ìjọ. eléyìí ó jẹ àríkọ́gbọ́n fáwọn yòókù ẹ tó bá tún nírú eléyìí lọ́kàn. gbogbo ẹgbẹ́ gbogbo. ò ní lọ ṣùgbọ́n sọ orí wèrè tó wà lórí ẹ. àgbègbè láàgbọ̀n. àtòrí láàfi yọ̀ dànù. bẹ́ẹ̀ni. ó yá nẹfẹ̀lẹfẹ̀ nẹfẹ̀lẹfẹ̀ nẹfẹ̀lẹfẹ̀ nẹfẹ̀lẹfẹ̀ ó yá rúgẹ́ ẹ̀yìn díẹ̀ rúgẹ́ ẹ̀yìn díẹ̀ ó ti mú yàtọ̀ ó yá ní sọ̀rọ̀. sẹ́ẹ̀ nẹnu bá bá mẹ́ta sẹ́ẹ̀ nẹ ṣé ó dùn ẹ ni àbí. àmọ́ dùn mọ́ ẹ. kìdí ṣe tẹgbà yẹn lójú mi dùn ṣùgbọ́n mi mọ kọ́kọ́ pé mi mọ kọ́kọ́ pé ọlẹ́tọ̀lẹ́ sí mọ́bílẹ̀ mi mọ kọ́kọ́ pé. àwa náà mọ̀ pé òun ò pa ẹ̀. kódà o ò lè ṣe nǹkan báyẹn ọmọ dáadáa nìyẹn táwa ẹ ọmọ dáadáa nìyẹn o ní láti pè wá látara small bill like àwa tó máa ń jẹ. bẹ́ẹ̀ ni àwa làwà nínú ìgò táyé fi ń pè ní jí àwa kankan la ń di tó rò fi ń kékeré. ẹyin èsì bẹ̀rẹ̀ ọlá èsì bẹ̀rẹ̀ ọlá. jọ́sí wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run gbà tó gbé wa láńdíkàpù àwa gbé ẹ̀ gbogbo tó ń sìn oníkàwá bẹ̀rẹ̀ ọlọ́run. ẹ wá ní ó mọ̀ pé ké nígbà tí wọ́n nà yẹn mo wá ń gbọ́ yíwá yìí. ọmọ pupa tó wà ní gbogbo bẹ̀yẹn àti green. àwọn wà bí ta ti ṣayé tiwa jẹ́jẹ́ olọ máa fa wà kọ́wá kọ́wá bá eh. wà bẹ̀ ṣé wọ́n nà wá ṣàjẹgbà. tó bá ti dọjọ́ mi tójú bá rí kọlẹ̀ ló máa ń hm? sọ. o ò lè rọ̀ sọ o lè rọ̀ sọ. sápẹ̀lẹ̀. tó bá ti rí àtàǹṣayé lọ́jọ́ mi àfíìsì. طه بالسمنة هاي Mọ̀rúfù Kàbírù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bí ààwẹ̀ bá ti pé ogún báyìí ní ilẹ̀ alátòlù kọ́lùrì máa bẹ̀rẹ̀ ọlá òde ni ti àáfàá mi àgbà ń ṣakí ní ó bẹ̀rẹ̀. àti sọ lórí irọ́ ọlọ́mọba àṣàlékún gbígbà àdúrà fún mi. àti sọ lórí irọ́ nù àgọ́ àfa làfa mi. <laughs> ọlọ́run jẹ́ kẹ́mi bàbá ogun. àmín. ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́. àmín. ẹ wọ́n wàá lọ wọ́n lọ bá wọn ṣe bí n bá ti á kù nílé tó bá ti wù yín ni sọ lédì àyín ẹ pàtẹ ọjà bí ẹ taṣọ ẹ ta gbúgbúrú ẹ tẹ fún ẹ tún tata ẹ gbọ́ ẹ sọ bí di ríǹgì tí wọ́n ti ń kàn sẹ́ ẹ máa kanra yín lẹ́sẹ̀. àìsàn tó Joshua ẹ wo làbọ̀rọ̀ máa dà kiri tọ ọ dà bẹ́ẹ̀ ẹ bá sọ̀rọ̀ yín di adésànyà kò sí tó kàn mí bọ́mọ kan bá balẹ̀ jẹ́ gbọ́ bí wọ́n bá fi fún mi ròyìn ẹ sì mọ̀ ẹ mọ̀ mí ẹ sì mọ̀ o ọ̀tọ̀. nígbà tá a wá láti ìdílé màkẹ́tàsì ọlọ́mọ jà rírú ẹ̀. bàbá anakumula. bàbá ẹ mọ̀ pé jẹ́jẹ́ lọmọ èkó rú àwa ìmọ̀ lọ ah, torí náà àwọn àáfàá àmọ̀rúfù náà ni kẹ́ ẹ bá wa kọjú sí kẹ́ ẹ bá wa sọ fún wọn kí wọ́n fọwọ́ bí ọwọ́ gbé. kí wọ́n fọwọ́ síbi tọ́wọ́ gbé nígbà tó lùwà rẹ̀ ìṣolúgbòdì jẹ́jẹ́ lọmọ èkó ń lọ ṣé ìjàgbọ́dọ̀ wà lọ́mọ ìbàdàn sọ́mọ ìbàdàn ni mo ń jà kiri àbẹ́ ọmọ gbọ́n ti sọ ni ṣé ọwọ́ ilé yóò dáa tó lára báyìí ṣé òun fọwọ́ ilé ọwọ́ ilé ìsinmi tó yẹ kó gbé sí àbẹ́ ọmọ gbọ́n ti sọ lẹ́nu ní àná. ọba ni òfin ọwọ́ síbi ọwọ́ gbé kì í ṣe é bù èyí ò yẹ tí ì ṣe é bù àwùfù. ẹ bá wa sọ fún wọn kí wọn fọwọ́ bí ọwọ́ gbé <laughs> torí kò ní í dáa kẹ́ ẹ dé padà kẹ́ ẹ wá bá a wípé ẹnu àfáàwù tàbí kójú àfáàwù ti yíbò. Ah. kí ló dé tó fẹ́ pàmò bí ẹlẹ́kùn. àbẹ́ ẹ̀ mọ gbọ́mọ ẹni kéèyàn ó wò tó o sì mọ̀ pàṣẹ ìlú ìgbẹ́nu àlùkùránì ọlọ́run ní yóò kánjú gbàkúrẹ́ aláwọ̀ adú o tí èyí lè fi nǹkan kan ọmọ ilé ìbòsẹ̀ ọlọ́mọ ilé ìkọ́mọ ilé ìmọ̀ bẹ́mi sọ ọmọ ní ẹjọ́ tí mo rìn láti káírò kó tó ni pé mo wá kọ́ kí n bí ni. ẹ ṣèbí ìrìn àjò sọnù náà ni ò jẹ́ ah! ah! ẹ sanra. Ana kò mọ làkàn. ẹ gbọ́ mọ ibi tí ń kú mi ọmọ tó ṣètì bí ìgbà tí ìyàbá ju pọ̀nmọ́ inú omi tútù yìí ọmọ ilé yìí. Ah! Eh, eh, ọgbọ ọgbọ ọgbọ ọmọ owó ti tó. Eh, ìwọ náà ní kọ́ fọwọ́ ti bí ọwọ́ gbé kì í ṣe ebú àmọ́ pé ojú àáfàá ó yíbò ètè ah, eh, eh, eh, àfáwọ́ṣe bọ̀ọ̀lì èébú ah, ni mọ̀nà kàì ah, nígbà àwọn náà wá ń pé ọmọ àṣírí inú kùránì wọ́n fi hàn àfa. kẹsẹ̀rẹ̀ mo mọ̀ rìn àjò tí mo rìn káìrò kó tó di pé mo wá parí kéhùn bí irú eléyìí sí mi. ó ti ń lérí wájú ó ń lérí wájú mi ọyá fàyè ọyá ọyá àṣírí inú kùránì tó mọ̀ ọyá fi hàn kẹ́mi náà fọ̀ sí ti mọ̀ mọ̀ kí n sì fi hàn ní èsì ní èsì náà sí wọn á kú ọ̀ ń bí tí n sì fi fà sí ìyàwó wọn sì hàn ọ́ lẹ́ẹ̀mọ̀ bẹ́ẹ̀ mo sọ fún ọ wọ́n ah! mú èdè dí ọ ní è ẹ̀kọ́ wájú mi ẹ̀kọ́ ẹ̀kọ́ ìwọ. ẹ̀kọ́ jáwọ́ yìí. ìwọ ni olóyún ìwọ ni o wètè ah! ìkànnì fẹ́lẹ́fẹ́lẹ́ à ń gbàdúrà kọ́lọ̀ wọn fún un lẹ́ran wọ́n ti ń ronú ọjọ́ òní kó wáyé mo wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọjọ́ òní ó padà wáyé ó tún wá bá wa láàyè ẹ máa wọ opportunity lọ́jọ́ òní jẹ́ fún wa o. ẹ wo àfa ẹ̀sán tẹ́ ẹ bá fẹ́ sọ àbẹ̀wò gan ni pákéjì ẹ̀. táwa táwa wàhálà mo kàn ń wo ọ̀ràn ni o tí n bá ní káwọn èèyàn gbọ́ nípa kan yàká ní ìsinyìí tí wàhálà ìwọ̀n ò tó fùrọ̀ rẹ sókè báyìí wọ́n ò tó àtòrí sí ìdí ni ṣé èmi lọ èmi lọ bá sọ kí ló yẹ ọ lẹ́nu. láàkìlá àkìlá. àbàwọ̀ abálọ̀rọ̀ tiẹ̀ sẹ́rí tí mò ń gbìyànjú àti sọ ni wípé kò sí bí ọ̀bọ ṣe sórí tí náà kí n sórí. wọ́n ń kẹ́kọ̀ọ́ ní yunifásitì àti polytechnic àwa náà ń kẹ́kọ̀ọ́ lé kéwù ẹ̀kọ́ tí wàá tún wá ní ládàá kódà lùkùránì tún fìdí ẹ̀ múlẹ̀ pé bí èèyàn bá ké tó bá ṣe wòlí mọ̀ àǹfààní wọ̀ fún aláti méèyàn mẹ́wàá wà lè jẹ́ nínú. Allahu. ìyẹn fẹ́ èèyàn tó bá jẹ́ pé ó finú kan kèé gbọ́ àfa rẹ̀ lẹ́nu kò láàfa ń ṣe packaging ni o kókó ohun tí mo wá ń gbìyànjú àti sọ̀rọ̀ ni pé ṣe rí ní yunifásitì àti fúdi kékeré fún ọ wọ́n máa ń pe kinní kan ní ńlá dè ìtàmọ́ sílẹ̀. ẹ dákun ẹdú ẹdú àfà mo lè má mọ gbogbo nǹkan o àwọn ráàdì tẹ dárúkọ lẹ́kìtì eléyìí táwọn ọmọ iléèwé mọ̀ sí ẹ tán mọ́ wà kísà ẹ dákun mi ò ṣe o. àbí o ẹ wo àfà sọmọ ọyọ owó. Ah, yóò dáa fún wọn jẹ ẹ̀dá ìwọ nìkan ló sọ̀rọ̀ ẹni tó ní làákàyè. subhanallah. ìwọ náà làlùbáríkà sẹ́rẹ́ àwọn ọmọ tí mo sọ ìtàn bá jáde lẹ́ẹ̀kan tá bá jáde ẹ̀kan tó bá padà dé rọ̀lẹ́ báyìí ẹni tó mówó tó kéré wọlé jù mú ten thousand wọlé. owó owó owó ìyẹn wọlé. subhanallah. lákòjọ ọmọ lọ lọ́wọ́ balẹ̀rùn ẹjọ́ pọ̀ wájú ẹ̀ tó ń gbọ́ lọ́wọ́lọ́wọ́. n tí mo oúnjẹ ẹlẹ́sìn ìwòsì tẹ́lẹ̀ à ń ṣe fún wa tá a fi ń sinmi sí ọ̀tá. subhanallah. bàbá ìbọn ni mo bá wàhálà ọlọ́run ìwọ tó bá mọ̀ pé tí ọlọ́run ò fẹ́ fowó kọ́lẹ̀ wàá fowó kọ́lẹ̀ ní ìsìnwọ́ tó bá sì mọ̀ pé òsì òsì ẹ jẹ́ kí n kọ́kọ́ mọ̀ wọ́n tó bá fẹ́ ṣe náà. táwà nọmba ah! wán. táwà halitù. nígbà wo ni mo nọmba wán ìwọ ni kò fi. afa halimatu sadiya nọmba wán. ẹ tá tá tá wá náà tá wà ẹ fi ilẹ̀. láàyè láàyè láàyè láàyèláàyè. sọ́ọ́rí pẹ̀lú láàyèláàyèláà tó fẹ́ fi dẹ́ ìgbìlẹ̀ ọ̀tẹ́ lẹ́nu ilé kéwì ìbọn mú nǹkan lẹ o. ẹ dákun ṣé mo wá bá yín sọ̀rọ̀ ní àfa ẹ dé o ẹ dé o ẹsẹ̀ ah, bẹ́yìn lẹ pé ẹ fẹ́ ya wèrè ń fẹ́ràn jogi yìí sí pé ẹ mọ̀ sí kí wàá ń tèmi. ìlànà ìlànà ẹ fún wa lówó ìlànà ẹ gbọ́ ah, ẹ má sọ fún wa ìṣe wèrè ìlànà ìlànà la, la, la, ìlàlà láìlà la, láìlà ìlàlà ẹ káyọ̀ la. láìlà ẹ má sọ àìsè wéré lágbè láṣẹ la, láìlà ìlàlà la, ìlàlà láìlà la, láìlà ẹ la. sọ ẹ lọgbà lọgbà lọgbà dáadáa fún ẹ lọgbà lọgbà láìlà ìlàlà láìlà ẹsẹ̀ má sin o má sin o má sin owó o má sin owó nípa láìlà ìlàlà na fi síbi fi síbi ẹ mọ inú àpòkọ fi mi ẹ fún wa lówó ìlàlà láìlà ẹ bá ká sọ. <laughs> bàbá o bàbá o <laughs> wọ́n wà bàbá ẹ ká sọ bàbá ẹ ṣe bàbá ẹ ṣe ẹ ṣe. mọ́mí sáà yìí lọ́dọ̀ tí ń lọ bó tẹ̀ jẹ́ sílẹ̀ kan. lọ́jọ́ olè. tí ẹ̀dá bá mọ̀ láyé kéèyàn ó tẹra mọ́ hmm. bẹ́ẹ̀ yẹn bá tẹra mọ́ yóò já sówó olóyè wá já sówó yìí owó kọ́ yìí ah, ẹgbẹ̀rún lẹ́gbẹ̀rún kọ́ yìí owó ni owó kọ́ yìí nígbà mo kọ́kọ́ sọ́jọ́ kìíní àná mo ní ẹjẹ́ amúṣẹ́ ìlọkùnkúndùn rẹ̀ kò jọ bí àdúrà kò jọ pé mo wọlé alúwàdé rẹ̀ ló dáa bá a tọ̀ hmm. nítorí kẹ́yìn náà ó lè bá a mọ̀ ìyàtọ̀ nínú iṣẹ́ tí mo ní kẹ́ ẹ ṣe ìdọ́lọ́ọ̀ṣe Odò búyọ́ pé sáà ni máa dán tó wù wá. Àjẹ́. Àmì. Títí tọ́gọ̀ fi dé táàbọ̀ ṣeré, Ọlọ́run ò ní kún wá ká. Ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kọ́lọ́run ó kẹyìn dáadáa, ẹ má ṣàbòsí mi o. Ṣé ẹ̀pẹ́ mi ni mo mú àìdí àká máa lọ lágbè yìí wá gbogbo owó tẹ́ ẹ bá ń pa ni ẹ má dìbí fà fún mi. Ẹ má sinwó. Ẹ má fowó pamọ́, ẹ má yọ owó pamọ́ lẹ́yìn o. Ẹ má yọ owó pamọ́ lẹ́yìn o. Ẹ̀dùn ẹ̀dùn èmi níbi èrè kan kí ló dé tẹ̀yin ò fi ń tẹ̀lé wa lọ sí ragdi rẹ́gbẹ́ ẹ̀yin máa ń wà nílé àwa máa ń lọ ragdi. ẹ ẹ mọ̀ pé tá a fà bá dé èmi lèmi ò kọ̀ fà yín. ọgbẹ́ ọgbẹ́ ọgbẹ́ ọgbẹ́ ọgbẹ́ ọgbẹ́ ọgbẹ́ yóò ní jọba. ọgbọ́n mẹ́ba ti yín jẹ́. ṣé wàá rí ní báyìí a wà lọ dáná àti ẹ̀kọ́kọ́ ṣe jẹ a jẹ tó wù wá. a jẹ tọ́kì gan. a jẹ síkì kò sí tá a lè jẹ a lọ dáná ni olówó lọ́wọ́ láti kà yìí owó ìdáná pọ̀ díẹ̀. ẹni sùúrù tẹ́ ṣe bẹ́lẹ́dẹ̀ jọra yìí ẹni sùúrù. èdè mo fi mọ́ sọnù wọ́n ní ẹ̀ ń bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé sùúrù rà rájà ọ̀nà ló yẹ ká tẹ̀lé o. èmi mọ̀nà lẹ̀ṣẹ̀ ń tẹ̀lé mi. ẹ bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé. ẹ mọ̀nà ló yẹ ká tẹ̀lé o. àjàdì iná àjàdì iná o dáadáa gbọ́dọ̀ ló yẹ ká tẹ̀lé. wà á jáde iná wà á jáde iná o. ẹ ẹ wá bẹ́ẹ̀ bá sa èdí dì yín a nǹkan ṣe yín gbogbo etí rẹ kì í sà mo dáràn ẹ gbà mí ẹwà àwọn ọmọ kẹ́hùn tèmi ni ẹ wà kí sàtọrọ owó káàkiri a ẹ gbọ́ bẹ́ẹ̀ bá ẹ dìde ń bẹ̀ kẹran. alápàǹdẹ̀dẹ̀ ní kọ́lẹ́jì ẹ̀kágbélé méjì ayé òkò ilẹ̀ ní rẹ́yẹ yóò tẹ̀ èmi jẹ́ bọ́dà mo dẹ̀rù jẹ̀jẹ̀ náà ní o. ǹjẹ́ tó a sì ọ̀lẹ́ wa kà sí ọwá lórí ìdílé her name is Glory. mo rí ètò ń bá mi ṣàbàtà. yẹ́ẹ̀. mo ní kí ló kò yẹ yìí èmi ah! gangan ló yẹ. Ọlọ́run bá gbọ́ ah. díẹ̀ ló kù kó bá ṣubú. wàá ti jẹ́ kó ṣubú. ó lè sọ̀rọ̀ kẹ́ ẹ̀ ẹ bá gbé bọ̀ ó ṣe. ó dà pé tẹ́tẹ́ tí mo rí tì yí yóò fẹ́ padà tẹ́ mi ni o. gbogbo ẹ̀dá kẹ́dà tọmọ ìbá ti ń yọnu sí ajé a máa fi ilé ń tàn ṣe bùgbé ni. sáré wá gbà ní ẹ when the desired is not available then the available becomes the desired. ṣẹ́gẹ́ dúdú mo ṣetán láti fìyà jẹjẹ ọ́. ṣẹ́fẹ́ gbọ́ ọmọ elépo lèmi láti tún ibi mi fún ṣebí nǹkan tíyàn bá ní ni wọ́n máa fi ń tẹ ọkọ ẹ̀ lọ́rùn. tèmi kí ló ṣẹlẹ̀ gangan náà bí ẹ̀mẹ́rin alọ̀kan olúwa ẹ̀ dákú. mi ni Jasper ló gbéyàwó wa bá nínú ilé yìí inú ilé yìí ò ní gbà wá mọ̀ pé kò ṣe alákọ̀ọ́kọ́ rẹ̀ tí máa fún ẹ lówó tó máa lọ fi lè bẹ́tì. kí ló ṣẹlẹ̀ kí lè rí. mẹ́ta ni wọ́n náà mọ̀ ìwọ ọkùnrin mẹ́ta ni ọ. mi sọkùnrin mẹ́ta bóyá ṣáìdì òṣùpá lọkùnrin mẹ́ta lọ́dọ̀ ìyàwó ẹ̀ èmi sọkùnrin mẹ́ta. ìjọ tí ìyá lé ẹ tó bá ti ṣí ọwọ́ sókè tó ti gba ẹ̀ létí bá mi dín in nínú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta kò wá sílé tó wúlò. ṣáàrẹ̀ ẹ yaṣa tí bá gbá ẹ ní ẹ̀ṣẹ̀ lọ́kàn wàá gbàbẹ̀ lọ sọ́run dàpọ̀ ìṣí. torí ibi tó bá gbèsè ayé ara ẹ̀ dé. ibi orí burúkú ló gbé ká lóyìn tí mọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wọ́n ti mú àwọn ọmọ wọn ti dà wọ́n sí ẹbí agbada wọ́n ní kó máa yan ibi tó bá lè yan dé.